فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم الحمد لله الذي جعلني وإياكم من أهل السنة والجماعة وأخرجنا من ظلمات البدع والخرافات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó ṣàánú wa ó ṣe wá ní ẹni tí tẹ̀lé súnmọ́ anábíwá muhammad ọba yìí lọ́yọ̀ wá kù nínú àdádálẹ̀ ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn opposite islam ọba yìí lọ́fọ̀ wáyọ lọ́kọ̀ọ̀kan ọwọ́ fi súnà nábì sọ lẹ́nu àwa padà sí kìlẹ̀ sí tá nábì mú wa adágbére fún ẹ̀sìn àwọn bàbá adágbére fún ẹ̀sìn ṣaitan adágbére fún ìrújú nínú ẹ̀sìn wa abọ́sójú ọ̀nà súnà nábì wa Muhammad ọlọ́run adúpẹ́ o abẹ́lọ́run pẹ̀lú agbára rẹ̀ bí asma'ihi al-husna wa bí sifatihi al wọ́n bí wàá dání yẹ́ ti ṣe wọ́n kọ́dọ̀ láti ṣe àdá kò lè ṣe yìí abẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ àtàánú ẹ̀ ọlọ́mọdé àtún padà sẹ́yìn máa wò súnà nábì tá à ń ṣe yìí ọlọ́mọsà ti yé wa tó bá yé wa kọ́lọ́mọba aláà kọ́ fẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀ kọ́lọ́mọba aláà kọ́ wájà ṣe títí tá fi yìí lọ́lẹ̀ jẹ́ pé ọlọ́mọba wa tó bá kó gbogbo àwọn ará ilé lápapọ̀ pátá kó sì bá gbogbo àwọn sàábà rẹ̀ lápapọ̀ pátá èyí tó dáadé ní ọ̀rọ̀ téèyàn máa ń jòkó gbọ́ ìjòkó tó lálùbáríkà òun náà ni ìjòkó lékún nínú yín máa ní nígbà tí wọ́n ń ka kùránì fún ìjòkó àlùkùránì dájú lẹ́yìn náà ìjòkó tí wọ́n ń sọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà anábì ẹnìkọ̀ọ̀kan wa orí burúkú mọ̀jọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wa ẹ̀rí gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwọn náà lùkọ́rá ní tàbá àwọn náà àdísì ààrí ìwé méjèèjì tá ànábì ìfilẹ̀ fún wa kẹ́sàn wọn bá dàrú nìyẹn tí dáadáa ti mọ̀ pé wàhálà wọn padà dé àṣetáni wọn padà ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó wọn bá lọ. ànábì wa ni mo fìwé méjì lẹ̀ fún yín tẹ́ bá ti dì í mú rẹ̀ ní sọnù. ẹ̀yọ́ màá yá mi gbogbo ẹni bá ti wá gbèsè kan dé tá àwárí nínú ìwé méjèèjì bíbíà ni wọ́n máa ń pè ọlọ́run ní jábá wọn ṣe o gbogbo àwọn tí wọ́n ṣe ìmọ̀lẹ̀ islam kọ́lọ̀n bá fi hàn wọ́n kọ́lọ̀n já wọn náà kí wọ́n lè máa ṣe sunna anabiwa muhammad àtàwọn àtàwọn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀n wájọ kọjọ pàwọ́ lérí sunna kọ́wájú àdìde pẹ̀lú anabiwa muhammad wọnú àdìjẹ́ náà ọlọ́run mo kí gbogbo àwọn jama'atu ahli sunnati wal jama'a ní Abidjan mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí àwọn àlùfáà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun mo sì kí gbogbo àwọn alárìsìkí tí wọ́n gbé owó tí wọ́n kalẹ̀ láti máa fi tàmálẹ̀ sílé ayé láti máa fi spread òdodo torí iná òkùnkùn la wà àfi tábà tara wa lókun àwa Yorùbá tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ wàláhì ilẹ̀ ti súnmọ́ wa lọ́wọ́ àti kí ọlọ́wọ́n bọ́ gbé àwọn àfáàdì ilé tí wọ́n máa tàmálẹ̀ sílé òkùnkùn èyí ni ó jẹ́ adá igbó àti ojú ọ̀nà àmà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ ti sún àwọn àfáà ti wá dìde àwọn kan wọ́n ní bí díà làwọn máa ṣe níta níbi òun mú wá ilẹ̀ àwọn máa ṣe torí àwọn bá lọ́wọ́ àwọn bàbá wọn àwọn kan máa sọ pé àwọn bàbá wọn lè má mọ̀ pé ọ̀dágbà wọn ṣe kásẹ̀ pé wọ́n mọ̀ náà àwọn ti lọ ẹdí àárín ojú ọ̀nà ànábì fẹ́lọ́run rán sí wa ẹdí àáfi ojú ọ̀nà àwọn bàbá lẹ̀ torí pé ànábì lọ́lọ́run rán sí wa gbogbo àná láàmú wa wo social media gbogbo àná mi à ń bẹ ládùúgbò gbogbo aláwọ̀ mọ́sálásí ìwọ náà tètè mọ̀ yìí tó ṣe kọjọ́ tó ṣe kíni kọjọ́ tó lọ. alukur'an lọ lè ra sílé lọ lè ra àdíìsì kó sì máa béèrè lọ́wọ́ àwọn àfáà súnà tí ọba yíyọ nípa ẹ̀sìn wa gbogbo tẹ̀yìn bá ti sọ tá a bá ti bá náà alukur'an tá a bá náà àdíìsì náà tẹ̀ ní bídà náà tẹ̀ ní àdádálẹ̀ àrọ́dàrọ́dà ẹ̀sìn èyí mi tí wọ́n gbé wá lẹ́yìn gbàtà nábì lọ́tàn sẹ́rí èyí tí wọ́n gbé wá yẹn ìbílẹ̀ sùn lọ́dà ẹ wà ríro tí ó pọ̀ lẹ́yìn Iblis ìtòsùn bá dálẹ̀ èèyàn pọ̀ mẹ́ ká ní akọrin kan ń kọrin ní síríìtì kejì ń bí wọ́n pọ̀ jù wá lọ nítorí pé ìtòsùn dálẹ̀ nìyẹn bí wọ́n bá ń sọ̀rọ̀ bídíà níbi kan ẹ̀rọ rẹ̀ ń bẹ̀ pẹ̀tù àmọ́ súnà nábì àwọn èèyàn díẹ̀ rẹ̀ lọ́wọ́ máa ń ọba ètò wọn ní ká gbéyàwó ní alẹ́ yìí òun náà ni àdọ̀rọ̀rù bídàá fíl islam àwọn aburú tó wà nínú àdádálẹ̀ aburú tó wà nínú àdádálẹ̀ sínú ẹ̀sìn islam tá nábì mú wa ìtumọ̀ ni pé àdádálẹ̀ yẹn ò sí nínú ẹ̀sìn tá nábì mú wa wọ́n fi kún wọ́n lọ ọmọ wọ́n kì í bọ̀ ọ́ àdádálẹ̀ náà àlùbídà àtú ìyá masukuhdisa fìdí nígbà táwọn afọ àfẹ́ sàlàyé kí ni wọ́n pè ní àdádálẹ̀ bíbíà wọ́n ní òun náà ní nǹkan tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn wa tọ́jẹ́ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kò mú wá fún wa ipe ọlọ́run ọba fi ránwùn sí wa anabiwa sàlàyé fún wa ipe ọlọ́run tó fi léyìn náà ó fi rán mi sí yín o àwọn kan wá gbé e dá nínú àwọn mùsùlùmí wọ́n ń ṣe ìdí wọ́n pè ládàádálẹ̀ nìyẹn àwọn àlùfáà wa wọ́n ní àdádálẹ̀ fẹ́ni tí ọba mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni àtàbùdù ká máa ń sin ọlọ́run ọba ká máa ń sin ọlọ́run ọba bima lam yashra'u Allah pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba Allah ò bẹ̀ wá pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba Allah ò rán wa pẹ̀lú nǹkan tí ọlọ́run òfin rán nábì sí wa kò sínú ṣẹ̀ríà káwá ní kò sínú ṣẹ̀ríà lóòótọ́ àmọ́ wà lọ́wọ́ lárúbáwá kan tí máa ń ṣe àfáà kan máa ń ṣe wòlíì kan máa ń ṣe ẹjẹ́ á máa ń ṣe o yóò ṣe sí nínú ṣẹ̀ríà eléyìí ni wọ́n pè ní àdádálẹ̀ ẹ̀yọ́ màyá mi kọjọ́ tó lọ tọ́lọ́jọ́ ń lọ à ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ bí àá ń lé ìjọ́kọ̀ọ̀kan sí. Si nínú ìsẹ̀mí wa tí ìjọ́kọ̀ kan ṣe ń wáyé bí ilẹ̀ ṣe ń sútìlẹ̀ mọ́ ẹ rí pé ọjọ́ orí wa ń lékún ọjọ́ ọkú wa ń dínkù kẹ́nìkọ̀ọ̀kan kó tètè lọ lè darapọ̀ yìí jẹ́ ọba ṣe tó fi pàdé ọlọ́run torí kọ́rọ̀ ọmọ bá dàrú ọlọ́run fi rán àwọn ànábì ọlọ́run o kọ́rọ̀ ọmọ fi dàrú ọlọ́run bá ah ló fi gbé àwọn àfáà dìde àlọ́ ó làmá ó wọ́n dà sàtúlẹ̀ àǹbíyà àwọn àfáà ni wọ́n rólé àwọn ànábì ọlọ́run kọ́lọ̀ mọ́sá ìfàwá náà sínú àtẹ̀yìn náà omi máa la ṣàkàfí èyí tí ò sí èméjì mẹ́ tí ó ti dá gbogbo wa lójú àtàlù bílíà àtàlù súnà ìtọ́ dá gbogbo wa lójú ni pé anàláha khalaqana lẹ́dáyà ọlọ́run dá wa fún ìdí pàtàkì kan kí ni ìdí pàtàkì náà òun náà ni ibadatuhu wahdahu la sharika lah ká máa sin lóhun nìkan ká sì máa sin nǹkan mímọ́ ọlọ́run ọlọ́run sọ وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run lọ́wọ́ ọ̀dáríjà ní àtẹ̀yàn lásán bí ìbá jẹ pé ká máa wá sin òun ọlọ́run nìkan إلا ليعبدون òun nìkan ọlọ́run ọ̀fẹ́ rí òòsà lérí ilẹ̀ ọlọ́run ní mo dá yín mo dá yín torí kẹ wá sí mi lémi nìkan Suratu Zariyat ayah fifty six lọ́lọ́run ti sọ ibẹ̀rẹ̀ lọ́run ti sọ ìdí pàtàkì tó fi da òṣèlú ayé nígbà tó ti wá kílà sẹ́ni kọ̀ọ̀kan báyìí ìtókù òun náà ni pé ẹ wá rí ìbádà yìí tọ́lọ̀ torí ẹ̀ dá wa ìmánì làkọ́kọ́ ìgbàgbọ́ lọ́kọ́kọ́ ní kó tó máa ṣe gbogbo bádà tó kù ìgbàgbọ́ òun ni admission tá a máa ń fún yàn kéèyàn tó wọ yunifásitì tí wọ́n bá fún ọ ládùmíṣàn kò sí kankan tó fẹ́ máa ṣe ń torí pé wọn kàn ó mọ́ inú àwọn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ kó tó wọ́n tó rẹ́gísítà orúkọ rẹ̀ sínú islam ipò wọn náà jẹ́ muslim imani lọ́kọ̀ọ́kọ́ ní imani wà kọ́lọ́mọdé ọba jẹ́ lẹ́yìn imani wọ́n máa wá kírun lẹ́yìn náà wọ́n máa gbààwẹ̀ ramadan lẹ́yìn náà ó hajj tó bá lówó lọ́wọ́ lẹ́yìn náà ó zakati tí saka wọ owó rẹ̀ wọ́n máa wá sí gbogbo àwọn ṣẹ́ dáadáa tó kù náà torí ìbáàdà ọkọ̀ rẹpẹtẹ gbogbo tọ́lọ́wọ́n bá aláàní ká máa ṣe tọ́wọ́ àánú koran tó yọnu sí ni wọ́n ń tẹ̀lé ìbáadà minal aqwali èyí tó ní ká máa sọ wala a'mali èyí tó ní ká máa ṣe az-zahira èyí tó hàn sí wa bí ká kírun ká lọ Mákà ká gbààwẹ̀ ìyẹn hàn kálukú láàrin wal àti èyí tó hàn sí wa tọ́jẹ́ pé ọlọ́run nìkan ló hàn sí bí ìbẹ̀rù ọlọ́run bí bó ṣe gbára lọ́lọ́run bí ìgbàgbọ́ rẹ̀ sí ọlọ́run ìbáadà làwọn náà àwọn táwa ṣe ilé ayé yìí ní jàmáà ṣẹ́wádìí gbogbo ìbáadà yìí ọlọ́run ọba àtànábíwá Muhammad sallallahu wọ́n wá sọ fún wa yí pé lílẹ̀ ìbádàtù ṣàrùtàn wọ́n tó kọ̀bálà ìbádàtù ìlà bí ṣàrùtàn ọlọ́run ọba aláwọ̀ ní gba ìbádà rẹ àfi pẹ̀lú májẹ̀mú méjì ìbádà rẹ wọn ní kọ́lẹ̀ fún ọ ò ní bá lọ́dọ̀ ọlọ́run wọn ò ní gbà wọlé àfi pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní al-ikhlasu fil ìbádà òun náà ní kọjá pé ìbádà tó ń àwẹ̀ ni o ájì ni o zakati ni o ìrun ni o káka kùránì ni o ntọ́jú òbí ni o ọ̀sọ̀kùn ẹbí ni gbogbo tó bá ti jẹ́ ìbáàdà pátá lábúdà min al mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gbà òun náà ni ṣe ń torí ọlọ́run ọmọ ìyá sẹ́rí àwa sẹ́rí ìtẹ̀lé tà nẹ́bí tàbí tẹ̀lé ànábì yẹn kọjá nítorí ọlọ́run ni o tí ọba ti jẹ́ nítorí ọlọ́run òun ní kọ́lẹ̀ ó gbèrú dúró nítorí pé àwọn èèyàn ń bọ̀ ó sì kí dá ànábì sọ ní kí sàmù pé ó kí dáadáa àmọ́ òun ní kọ́lẹ̀ torí pé òun kí nítorí ọlọ́run ọyọ zaka ọsọ sàárà nítorí kálí máa kí ọ ọsọ program. torí kí ni bá àkọ́rọ́kọ́ rẹ sí tẹlifíṣà ọ̀fẹ́ máa fi kíní yẹn tajà nítorí òwò rẹ iná ló ṣe ní kí wọ́n ṣe kìí nítorí gbogbo àwa èèyàn ìmọ̀ tó wà ń bẹ̀ àmọ́ tó amalu mọ̀ obìnrin ìnámọ̀lẹ̀ gbogbo ohun téèyàn bá ń ṣe pátá àníyàn ní ọkọ̀ ṣáájú ká lè wa gbogbo wa pátá ọbẹ̀ ìlérí èmi tó ń sọ̀rọ̀ gbogbo bá ń ṣe tọ́jú ẹ̀sìn a fẹ́ fi súnmọ́ ká má ṣe nítorí àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba ní wa ma umiru illa liya'budullah ọlọ́run láà pa wọ́n láṣẹ kí wọ́n wá ṣe kankan láyé àti kí wọ́n wá sin ọlọ́run Allah àmọ́ mukhlisina lahu din ẹ̀sìn tó fẹ́ ṣe yẹn kẹ́lí ìkìláṣẹ́ wà ń bẹ̀ sincerity kan ṣe torí ọlọ́run tọ́ba ló jẹ̀lú báwò lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ tọ́ba ló nìkọ́ lòun torí ọlọ́run mọ́ lòun torí ọkọ òun àtọkọ jà àǹfààní kọ́ bu ẹ̀ olóhùn ò lò mọ́ ajá pé gbogbo àsìkò tó fi lò tẹ́lẹ̀ nígbà tó yẹ kí wọ́n máa kọ́ ládàá kalẹ̀ fún wọn ò ní ṣe kínní wọn ò ní kọ́ nítorí pé yín ṣe nítorí ọkọ ni kò sí nítorí ọlọ́run ọkọ kú ọbẹ̀rẹ̀ sísun nǹkan mi kọ̀wọ́ jàlùbá bu ẹ̀ mọ́. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ìkíláàsì yìí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ni ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ nínú àdísì alikudusi anábì ni ọlọ́run ọba sọ pé qala Allahu ta'ala ana agina shuraka'i ana shirk anábì ni ọlọ́run ọba sọ fún un pé èmi ọlọ́run ìwọ muhammad bá mi sọ fún gbogbo àwọn aráyé pé èmi ọlọ́run mọ́rọ̀rọ̀ kó níbi kẹ́nìkan ó tún máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ mi láti máa ṣe nǹkan tó yẹ kó ṣe fún mi fóun náà ọlọ́run ọba ní mo kọjá bẹ́ẹ̀ ìfẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run ní mo kọjá bẹ́ẹ̀ mo ní àmìlà àmàlà bóyá bá ṣiṣẹ́ ìjọsìn kan àṣùrákà fi ìmọ̀ ìyíká yìí rí ọwọ́ ṣe ń torí èmi àti ẹlòmíì àbó ṣe ń torí mi àti nǹkan míì tàdákùtù èmi ọlọ́run ọba ń pa onítọ̀hún tì ń pa á tì wọ̀ṣíríkà hu ẹ̀sìn tí ó lóhun ṣe yẹn tó yẹ kó ṣe fún mi ẹ̀sìn náà ń pa òun náà tì í níta ń gbọ́ yé nínú àdéhùn yẹn ni ń pa ẹni tí ń ṣe kárí ni ń pa á tì ẹni tí ò ní ìkìláàsì yẹn sọ́híbù àríyá ẹni tí ń ṣe kárí ni ń pa á tì wàríyá àwò àti iṣẹ́ ìbáàdà tó fi ṣe kárí ni irun ní àwẹ̀ ni ń pa òun náà tì ìní gbà nǹkan nínú àwọn méjèèjì ajẹ́ pé ńlá ni òun nígbà bá dáa rẹ̀ ìwọ gan ọlọ́run nígbà wọn náà sínú àwọn wòlíì rẹ̀ èyí ni ó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé ẹ̀sìn wa tá à ń ṣe yìí ọmọ ya wọn ò fi ọjọ́ bàbá àdínní ọlọ́ọ̀lọ́ mọ́ṣáláṣí wọn ajẹ́gbé nítorí bàbá àdínní ló ṣe ń lọ gbogbo òun tó ń kí yẹn torí bàbá àdínní àwọn yẹn ń jẹ ìmáàmù ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé kì í ṣe pé wọ́n fẹ́ sáàfù ọlọ́run o òde ìkómà òde ìyàwó òde fìdáwù gangan lọ́wọ́ àlọ́kùn yẹn ipò yàrá máa lọ lè bá gọ́fúnà sọ̀rọ̀ tí wọ́n máa pè wá ní bẹ́ẹ̀dẹ̀ sínétọ̀ àti bẹ́ẹ̀dẹ̀ chairman ìjọ wọn bá ní òde láàrin ìlú àwa la máa dìde gẹ́gẹ́ bí ìmáàmù àgbà torí àwọn fi máa ń sàǹkan síra wọn tẹwárí bí ṣe ń dààmú àwọn yẹn bẹ́ẹ̀ ni ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa náà kò sẹ́nìkan tó lè wẹ odò kárí ni já àfẹnitọ́lọ́run bá sànú ìwọ ni kò tó wá mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí tonitọ́lọ́run mo ti fẹ́ ṣe é ìrètí kankan lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́n bá ti sànú rẹ̀ tọ́jẹ́ pé ìjọsìn rẹ̀ torí ọlọ́run ni wọ́n ní òpó alákọ̀ọ́kọ́ tọ́lọ́run fi ń gba ìbáàdà ọlọ́run ti sànú rẹ̀ lérí ẹ̀ ẹ̀yọ́ màyá mi àṣàtúntò sáni májẹ̀mọ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́run fi ń gbaṣẹ́ lọ́wọ́ yàn lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti láníyàn tó dáa mùtábàátù nàbíyí muhammadin sallallahu alaihi wasallam òun náà ni kọ́ ọ máa fi ìjọsìn tó fẹ́ ṣe yẹn kọ́ ọ máa ṣe gẹ́lẹ́ bá nàbì ṣe níta ànábì ṣe ni ọmọ ṣe lẹ́yìn náà ọ̀nà tá ànábì gbà ṣe ni kò gbà ṣe é nítorí wọ́n gbà pé yẹn ń tẹ̀lé ànábì nìyẹn ànábì wọ sọ wáìtì àbí nígbà tó fẹ́ ṣe tàwáwù ó ló sọ wáìtì ó dẹ̀ fi wáìtì bóra ìwọ wá ní rẹ́ẹ̀dì ni wọ́n fẹ́ lò láì ṣe pé kò sí agbára lọ́wọ́ ẹ̀ ó ti yapa àbọ̀ yapa wọ́n náà tàwáàfù àmọ́ náà tá ànábì gbà tàwáàfù kí ìwọ gbà ṣe torí àwọn òsì nígbà lọ́wọ́ rẹ̀ ló ṣe jẹ́ pé báà bá ní àwọn èèyàn kan máa kọ́ sí ànábì ọ̀nà méjì ni ẹ ṣe ń tó ṣe lẹ́yìn náà ọ̀nà tó gbà ṣe ni kẹ́sẹ́ kí ni kẹ́yìn náà gbà ṣe ànábì àwọn máa fẹsẹ̀ lélẹ̀ tó wá fẹ́ kí fati àtọwá fẹ́ ṣe náfìlà àbí gbogbo wa náà làwọn àgbà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn láwọn náfìlà kan tọ́jú pé àwọn kásẹ̀ rọ̀ ọkà sọ̀rọ̀ ọkà fati ṣé súnmọ́ ni yẹn sáà níbi máa ń kẹsẹ̀ rọ̀ òpó rákà mẹ́rin ló kí ànábì náà máa yan náfìlà àbí níṣẹ́ máa ń sálámà lẹ́yìn rákà méjì méjì nígbà míì sì ni yóò kí mẹ́rin kó tó sálámà ìtọ́ba ti wá ka fátíà tán yóò ka súrà lé ìwọ́ wá ka fátíà ọ̀kà kúrò aláwo mẹ́wàá níbi rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì fátíà kúrò aláwo ogún rákà ẹlẹ́ẹ̀kẹta fátíà kúrò aláwo ọgbọ̀n laka ilé kẹrin ọ̀kà fàtà ọ̀kà kúlọ̀ láwù ogójì fọ́ọ̀tì ọwọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fàtà sọ́bà lérí náfìlà níbo ló tiri kí ló ni kí ló ń kà yóò wá ní lòun yà o á ní ọ̀sẹ́ bọ́ ti gbé gbọ̀nà míì tó gbogbo ìbádà tá a bá fẹ́ ṣe ìran wa ni o á béèrè bó lànà bí ṣe ń kì Ramadan dé bó lànà bí ṣe ń gbà abẹ́ lọ hajj á lè bá àwọn àfáà tí wọ́n kọ́ wa ní sunna bó lànà bí ṣe ń ṣe kìtì lọ ọmọ lọ mọ́kà ọmọ lọ lè dá wákà lábẹ́ tẹ́ǹtì ọmọ lè dá wákà àwọn òyìnbó àtàwọn lárúbáwá ọmọ Pakistan Afghanistan Turkmenistan wọ́n máa wà pé ẹ̀yin ṣe wá yàyàkuyà báyìí ẹ̀yin ọmọ dúdú Yorùbá ẹ̀yin ṣe wá dàdàkudà báyìí táwọn èèyàn sunkún tó ń bẹ lọ yìí ń dá wákà wákà yóò sì yọ nǹkan àti kí yọ nǹkan bàbá lọ́dọ̀ àwọn tó wọ́n ṣe wọ́n gbà nǹkan àwọn ìyẹn ò nífà wàálẹ̀ lọ́rùn wípé ẹ̀yin tẹ́ fẹ́ ẹ fẹ́ tánbà ínkọ́ọ̀mù ànífi yín lọ àwọn ìyẹn wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ hajj ẹlòmíràn lọ hajj kò sí hajj ọkàn lọ hajj ànábì ní tá a kò tó ánú ìmọ̀ náà sí kankan ànábì fẹ́ hajj ẹ ṣe ìsọ́lì bẹ́ẹ̀ ṣe ti kírun bẹ́ẹ̀ nìkan ìlú òkì òun lè kọ́ bóun ni wọ́n ṣe ń jòkó ìjòkó alákọ̀ọ́kọ́ ìjòkó ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó àtàyà alákọ̀ọ́kọ́ àtàyà ẹlẹ́ẹ̀kejì bóun ni wọ́n ṣe ń jòkó ńbẹ̀ bóun náà ṣe dúró bóun náà ṣe rúkú ó bùkátà kálọ̀ lè kọ́ ká má bàa ṣiṣẹ́ ṣòfò ọlọ́wọ́n bá ní kul in kuntum tuhibbunallaha ọlọ́wọ́n bá ní tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́run lẹ́fẹ́ ń sẹ̀sì ọlọ́run ní ká nẹ́bí ọ̀sọ́ bẹ́ẹ̀ ni o ìpè tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́run lẹ́fẹ́ ń sẹ̀sì fattabi'uni èmi ní kẹ́ tẹ̀lé kálọ̀ o èmi ní kẹ́ tẹ̀lé kálọ̀ èmi èmi ọlọ́run ní ká ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ ta lọ́lọ́run rẹ́kọ́mẹ́ndì fún wa ànábì sọ́dá kan ṣéwù kan mẹ́wọ̀ ọ̀ wọ̀ ní pẹ̀lú ṣéwù tó ń tẹ̀lé ṣéwù kan rán sọ fattabi'uni ànábì lọ́lọ́run ní èmi ní kẹ́ tẹ̀lé tẹ́ bá ti wá tẹ̀lé mi yuhbibkumullah ọlọ́run wa nífẹ̀ẹ́ yín yọ sọ yín di wòlíì lẹ́yìn náà wọ̀nyẹ́ kò fẹ́ lẹ́kùn dùn ní ó bẹ̀ kùn ọlọ́run ọba aláàyọ̀ wà pa ìṣẹ́yìn rẹ̀ nígbà tẹ́ ti ń tẹ̀lé mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ọlọ́wọ́ parẹ́ tọ́ba ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kí wọ́n náà fẹ́ máa ṣe súnlá gbogbo ọ̀ràn tó ti dá sẹ́yìn ọlọ́wọ́ parẹ́ fọ́ kíkọ ànábì lọ fẹ́ máa tẹ̀lé sí ọ tẹ̀lé àwọn bàbá máa wò àìtẹ̀lé ànábì yẹn sọ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn crime lọ́mọ ṣe torí tọ́ba ti di alùsúnà ó lè mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ó lè mórí ibú ó lè dẹ́bọ̀ mà ó lè dágbàgbọ́ mà ó lè mànú ẹni tí ìsàlùsùn ní kọ́ wá kẹ́rù ẹ̀rìn jọmọ kì ó di ìmáàmù jáàmù tó ti lo forty years lẹ́ni khalifa. èèyàn máa yára ní ẹ̀dá fún torítọ́ ọlọ́run ọba wa ṣẹ́ni gbogbo ẹ̀sìn pátá ànábì ọlọ́run fi ràn ó ààwẹ̀ bá a ṣe ń mú bá a ṣe ń parí ẹ̀ bó o láṣẹ máa gbà á ọlọ́run ti fà nábì ní bá a ṣe gbà á ọlọ́run sì ti kọ́ kọ́ àwa ẹni bá ti wá bẹ̀rẹ̀ súnà pé súnà lòun fẹ́ máa ṣe ọlọ́run lọ́wọ́ fèrè jìn wọ̀nyẹ́ tó fẹ́ lákòótó náà bá kú wàláhù gàfóró rahim yuhibbukumullah tọ́lọ́ bá ti nífẹ̀ẹ́ tán ẹ̀sán tí ó gbà nìyẹn ọlọ́run wọ́n fi rí jì sọ́tọ̀ alimuran ayé àti àti wọn lọ́wọ́ ajẹ́ pé ìtí wọ́n ń pè ní ìfẹ́ ọlọ́run pa nífẹ̀ẹ́ ọlọ́run láti ń sẹ̀sìn ànábì lèyàn ọmọ sí kíni lèyàn ọmọ tẹ̀lé ọmọ béèrè ni òní dákẹ́ torí àwọn asinilọ́nà pọ̀ wọn lélẹ́yìn náà dáa ànábì lè má ṣe àmọ́ dá ó dá wọ́n sọ pé ah òun ọ̀fẹ́ nígbà ànábì ṣe ni kí wọ́n ṣe kíni kí wọ́n júwe fún ọ tọ́lọ́wọ́n bá aláà ní anábì ní kátẹ̀lé anábì wa muhammad sallam anábì ní mọ̀nà amìlà amàlà anábì ní tó bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna tó jẹ́ pé kìí ṣèmi mo ní kó ṣe èmi ò ṣe kó tó ṣe àbó ṣe lọ́nà tẹ́mi ọ̀ àbó ṣe lọ́nà tó jẹ́ pé ó yapa sọ́nà tẹ́mi gbà ṣe fọwọ́ ọ̀rọ̀ dùn ọlọ́run ní gbaṣẹ́ náà lọ́wọ́ ẹ̀ ó kírun hundred years tí ó bá jọta náà mi ò ní gbà ọgbà wẹ forty years tí ó bá jọta náà mi ò ní gbà ọlọ́hàjì nígbàgbà bí ọba jọta anábì wọn ní gbà ó ń bùkátà ká lè kéwú ibi àfẹ́ mọ̀ bá anábì ṣe ń sẹ̀sìn ó ń bùkátà ká lè tọ́lá anábì ni tí èèbá jẹ́ pé èmi mo ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ń ṣe ń ṣe òun ọlọ́run ní gbà bọ́lá wọn bá ti wá gbà sí lókùn jàmá òfò lókùn lọ́rùn èyí tá a ṣe tọ́ba súnà mú gan ẹ̀rú ń bà wá pé àmọ́ bọ́lá wọn pa bí oṣù kíni bí ọgbà torí pé iṣẹ́ rẹ nìkan kí ó gbé wà jẹ́nà àánú ọlọ́run kún kò sí súnà tó léṣe kò sí ìbádà tó léṣe ọwọ́ sì máa máa béèrè àánú lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́n kọ́ fi àánú rẹ̀ kún fún ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa indama kọ́rùbátì wàfáàtì rasúlì sallallahu alayhi wa mo nígbà tó kù díẹ̀ tá anábì fẹ́ jáde láyé anábì kírun táwọn kọjú sáwọn sàhábà ojú anábì pọ́n anábì wájú kulẹ̀ anábì wá ń sọ̀rọ̀ àwọn ní ah, àwọn fura pé ọ̀rọ̀ tí ó fẹ́ sọ yìí mi فإنه من يئس منكم فإنه من يئس منكم gbogbo àwọn tẹ́ni wọn rẹ̀ bá gùn nínú yín ní bá di lẹ́gbàá tẹ́ni bá ti lọ èmi lọ àwọn tí wọ́n tún ṣẹ́kù lẹ́gbàá tẹ́ni lọ kàtàyàrá ìkàtìláfà kàtìyàrá kàtìyàrá ànábìrin àwọn tó bá kù èmi lọ èmi lọ torí ipa káṣẹ ìtọ́run lásìkò ànábì tó bá ti fẹ́ sọ àlùmọ́nù ànábì ọ̀dá ló mọ̀ padà ànábì lẹ́nu wa ń lọ ni èmi tọ́lọ́ ọ̀rán sí yín tí ń bẹ láàrin yín ẹni tó bá wá sẹ́kù lẹ́yìn mi fásayára yóò rí o ikhtilafan kathira ìyapa tó pọ̀ rẹpẹtẹ lérí ẹ̀sùn tí mo fi lẹ̀ ìyapa tó pọ̀ rẹpẹtẹ lérí ọ̀rọ̀ kan ìyapa ìgbàgbọ́ àyapa ọ̀rọ̀ ọ̀run àyapa ààwẹ̀ àyapa ájì àyapa zaka àyapa sọ́dákọ̀ àyapa gbàmẹ́sàdó àyapa síkìrì àyapa gbogbo gbàmẹ́sẹ̀ àtìyapa àbáyapa. Àdẹ́bẹ̀ wa ní kìsìlá fan kọlìlà, ó ní kẹsìrà, yọ pọ̀ débi pé onímọ̀ yìí tọ́fẹ̀ ṣí kí ni, tọ́fẹ̀ ṣe máa àbáyọ bọ̀ ní oṣù ṣe rí social media, yọ sọ tiẹ̀ yóò ní haramu ni, eléyìí yóò bọ̀ wọ́n ní halali ni, ìwọlọ́fẹ́ sí i tọ́ọ̀bà kéwú àbí nígbà wọn ní dọ́wà náà kùnkùn yẹn green àbí tó sì mú tọ́sí láti lọ́wọ́ bó o sì mọ̀ pé green lóòótọ́ àmọ́gbà tó bá mú tọ́sí láti lọ́wọ́ tó tán òkùnkùn ah irọ́ nípa o búlù lọ́wọ́ mbẹ́ o ah o tọ́ lọ́sọ̀ o green náà lọ́wọ́ mbẹ́ o ìmọ̀lẹ̀ tó tàn sínú òkùnkùn yẹn ó nà ní mà kóra kóra sílé àwọn afáàdéjọ́ lórí ibú ọtí tọ́lọ́ ní ọ̀dà tí wọ́n náà ká igi ọ̀dà kọ́dà òun náà ti ṣe wá àṣírí pé kọ̀dà tó sì káyà fún yín ẹ sì lè ba lẹ́yọ́ sọ fún yín pé kò burúkú yín mú ẹ̀ṣẹ́ ilé ayé táyà táyà máa gbé nìyẹn ẹlẹ́dẹ̀ jama ẹlẹ́dẹ̀ àwọn àwọn èèyàn fi ẹlẹ́dẹ̀ wọ́n fi ń sàṣejẹ alájọ ọmọ wa pé ìmáàmù ṣe ẹlẹ́dẹ̀ tọ́lọ̀ ń sọ náà àbí igi kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní igi ẹlẹ́dẹ̀ yóò ní iṣẹ́ ìwádìí ẹlẹ́dẹ̀ mà kí ló ń sọ yín bẹ́ẹ̀ bá fẹ́ ni ìmáàni alájà kan tó wá tó wá ṣáájú ó wá tún wá wúwo ju ìmáànù kàtà ti ń pè rẹ̀ ní lèmọ́mù lọ wọ́n ti dàdàkúdà àwọn yẹn ti ya yakuya àwọn yẹn ń bẹnu ẹgbẹ́ àwọn jama wọ́n sọ sàmùkú ọ̀tọ̀ nìkan dákẹ́ ọ̀tọ̀ nìkan ìmọ̀ sọ ìwé wọn náà wá kan ṣe wọn náà wá kan wọ̀. ilẹ̀ ti dúdú òkùnkùn ti bólẹ̀ ìwọ nìkan lọ́dẹ wà nínú sàárẹ́ o táfà bá ti kírun sí ọlá tán yóò jù ọ síbẹ̀ yóò kú wọn nìkan àtọ́lọ́hún mọ́pọ̀ gbọ́mọ́ o mọ́pọ̀ gbọ́mọ́ o gbogbo tábà ṣe ẹjọ́ oníbàámu pẹ̀lú súnà ànábì ní ìyapa yọ pọ̀ fáàlẹ́kùn bí súnà tì ọwọ́ dọ̀wọ́ yín o súnà tèmi nínú ìyapa tí wọ́n bá ṣe yẹn èyí tó bá jẹ́ súnà tèmi ni kẹ́ kíní kẹ́ ẹ ṣe wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin àti súnà àwọn sàhábà mi àwọn tí ọlọ́run sọ wọ́n ní àfi ní mọ̀nà tàmásákù bí ha anábì ní ẹdí súnà mú ẹdí súnà mú ẹdí mú dáadáa ẹdí súnà mú wà á dùn àléhà bí nàwájì ẹ fi súnà sínú kọ̀rọ̀ eyín yín eyín ti kọ̀rọ̀ òun tóbi dáadáa ọ̀dẹ̀ nípọn téèyàn bá ju nǹkan síbẹ̀ téèyàn bá fi mú nǹkan káwọn èèyàn tó rí nǹkan yẹn gbà yọ pẹ́ ẹ bá ti ju sí kọ̀rọ̀ kẹ́wọ̀n nírí àmọ́ ìtọ́ bá fi ṣe kí ni tọ́ bá fi sí wájú báyìí yọ bọ́lẹ̀ àwọn yóò tètè yọ bọ́lẹ̀ wọ́n tètè gbà lọ́wọ́ ẹ̀ anábì ni kì í ṣe lọ́rọ̀ kẹ́ o kẹ́ mú dání kẹ́ hó jẹ torí kí anábì ti mà pé nígbẹ̀yìn ayé sunna sunna sunna ìtẹ̀lé dànábì yóò di ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn rí sá tó bá dé pé alòbídé àkànní bá ń sọ̀rọ̀ ń bí ni akọ́jú báyìí lọ sílítì òní òní gbà wá yóò fúlù tí wọ́n máa ṣàṣẹ tí wọ́n máa wúwo ikú tẹ́yìn náà máa mọ̀ ah bàbá fọ́ ni bàbá ti yàkúyà o èyí náà mọ̀ ẹ̀ bà torí pẹ̀lú tí wọ́n sọ fún pé gbogbo ẹ̀yin tẹ́ wà lábìjà ń bí ẹ lọ lè wá eré kíní kan ń darí ẹ̀ mi ní hòtẹ́ẹ̀lì tí mo dé ẹ dákun eré kíní kan ló gbé wá sábìjà ajá eré ẹlẹ́dẹ̀ kan kí lọ anábì ní ẹdín súnà mú o tó bá dìgbẹ̀yìn ayé àwọn tí wọ́n jẹ́ àlò súnà ni wọ́n máa jẹ́ àjòjì ọ̀rọ̀ yẹn máa yà àwọn èèyàn lẹ́nu pé ah, wọ́n náà ṣe kí ni ìmọ̀ ìsì ń dá fún níbẹ̀ ni ìsì ń dá fún mi ìsì ìríṣe nígbà tí ń sóògùn ọlọ́run ti ṣe ìgbà tí ń ṣáájò gan-an ìdí mo dìmú yìí ìrì dìmú gbọ̀n ọlọ́run ó tó ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run ó tó wa o ọlọ́run ó tó yín o ọlọ́run ó tó yín o alẹ́ sàlọ́run ti káfíń abdá ọlọ́run bá ní sẹ́yìn torí mi ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ ní kọ́ra ọlọ́run ní sẹ́yìn tó ọ ní ìwọ ẹrú mi sẹ́mi ní kò tó ọ ni ìtọ́ba fẹ́ pè mí lóru ọ gbogbo dọ́lọ́ dá pátá bó ṣe pọ̀ tó yẹn wọn ò lè sí ọ̀nà tọ́lọ̀ bá wọn ò sì lè ti ọ̀nà tọ́lọ̀ bá nígbà wàá gbàgbọ́ a ojú ọ̀nà náà lọ wà ibi tó ń wákà àti láti jẹ́ tó obìnrin ká súnà tó ń wákà ní ọ̀nà ló ti débẹ̀rẹ̀ tó ṣe jẹ́ pé àbùsùrù ya ahla sunnati wal jamaa ẹ máa dunnú ẹ máa dúpẹ́ ẹ sì máa ṣàdúrà fúnra yín kọ́lọ́mọdé ṣe ayé ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú bídíà àwọn ni wọ́n wọnú súnà kò sẹ́nìkan tí ń kó nu súnà tí lọ́nu bídíà ó jẹ́ àmọ̀ pé lánàá ni mustaqbal ọ̀la yìí ọ̀la yìí tó ní bẹ́ẹ̀ máa yìí àwa la ní. mo wá ń bẹ lọ́nkọ́ lọ́mọyè mi kó ń bẹ̀ ọlọ́mọyè wọn náà kó ń bẹ̀ àtàwọn ẹbí rẹ àmọ́ ọ́ fún gbogbo àwọn wọn àwọn tó ń ṣe tọ́wọ́ fẹ́ ṣe súnà ó ṣe lọ́sìn ọ́ dágbére fẹ́ bọ́ ọ́ dágbére fún bídíà ó sì fẹ́ ṣẹ̀ kiri ọmọ mi tẹ́sẹ̀ lè bá yẹ ọ́ sáré ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa anábì wa muhammadu wa yiyaku anábì ní ọdọwọ́ yín wa muhdathatil umur ọdọwọ́ yín o gbogbo àwọn àdádálẹ̀ tí wọ́n bá ń dálẹ̀ nínú ẹ̀sìn má bá wọn ṣe o fa inna kulla muhdathatin bídíà èyí tó bá ti dálẹ̀ wọ́n pè bídíà wa kulla bid'atin dalala bídíà sì ní ìṣìnà ni anábì ní ìṣìnà ni bídíà àyígbà tó anábì gbé tẹ̀ kalẹ̀ tí wọ́n wá gbàbọ̀ mi wa anna hada sirati mustaqima fattabi'uhu ọlọ́run ní ìrìn ànábì sọ fún wọn yìí pé ojú ọ̀nà rẹ nìkan tẹ̀lé o ojú ọ̀nà tó ti ọlọ́run lálẹ́ nìkan tẹ̀lé o ọ̀là tẹ̀tẹ̀bí sóbùlà ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà ẹ̀yẹ kùtùkùtù tó wà lọ́tún lóṣù yóò fátafára kọ̀ bí kan ṣẹ̀bi ìlì torí tẹ́ bá ti yà àwọn èèyàn jà yín gbà bọ́ bá ń ṣe Islam tó bá ti wọ ẹgbẹ́ bíbí àwọn jà ọgbà má bá wọn sọ̀rẹ́ má lọ́dọ̀ wọn má pè wọ́n sẹ́sìn má bá wọn ṣe kankan bẹ̀ má ṣàdúrà fún wọn má lọ bí òde tí wọ́n bá dálẹ̀ má gbọ́ wà sí wọn. ọmọ ya tó o bá gbọ́gbọ́ púpọ̀ ó rorò kúrò tó o bá sì rorò kúrò ó sì ṣẹ́kíṣẹ́. èyí sàfà ọ̀gbọ́n wà sí omidíà àfà kan tí ọba rọra wọn dàgbà rú wọn lọ wọn máa lọ wọn ra wọn wọn máa lọ lọkú lọ irọ́ ni gbogbo ẹ̀fà ẹ̀yọ́ miami anábíwá muhammad sallam ọparí ìyẹn síbẹ̀ kọ́lọ̀ wọlé àánú ẹ̀kọ́ bá kí anábí àtàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀rí ukùbọ̀ ha kéèyàn máa dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ike eléyìí anábí òsì ọlọ́run ò ní ká ṣe àmọ́ àwọ̀ máa ṣe é ọwọ́ ń pa àwọn yẹn láṣẹ ká máa ṣe é àbí náà ò ń ṣe wọ́n ní haramu ni o èèwọ̀ ni kọ́lọ̀ wọn lànà kalẹ̀ ká anábí wọn lànà ó fẹ́ jẹ́ mùsùlùmí mọ́nà nìyẹn tó fẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù nítíra kìí sọ ẹ̀sìn kiri yóò tọ́jú pé ìjọba jọyìn wọn náà lọ́mọ gbogbo tí wọ́n ń ṣe ebi kọ̀ọ̀kan nàró kó sì mọ́wọ́ tún kó fi lu ọwọ́ òsì ẹni kò sì gbé báyìí kúrẹ́ sí sábíyá kọ padà lé ó ti sẹ̀sìn náà nìyẹn. àmọ́ Islam you have to learn ọlá ti kẹ́kọ̀ọ́ nípa Islam ọmọ lọ lékewu ó fi ewu funfun ó fi jù rẹ̀ sí lékewu. tàbá fẹ́ dọ̀rùn re tí ó jọ lè mọ ọ̀tọ́ àtòsí àwọn èèyàn ṣe ọlọ́nà àwọn ẹbí wọn ṣe ọlọ́nà àwọn ará wọn ṣe ọlọ́nà àwọn ọ̀rẹ́ wọn ṣe ọlọ́nà àwọn àfáà tí wọn dúró lójú ọ̀nà súnà wọn ṣe ọlọ́nà àmọ́ tó ọba ti ní tọ́sílẹ̀tì lọ́wọ́ ní òkùnkùn ọmọnà ipò igbó lélẹ́yìí ọ̀nà ní eléyìí kí ni kí ni mo pè ìmà ọmọ kí ṣe tọmọ bá wà lùdẹ́ náà wò níwọ̀ ọ̀sán fún ìyàwó ẹ̀kọ́ sọmọ lọ́lẹ́ kí wọ́n tí wọ́n dálẹ̀ fáwọn obìnrin tẹ bá fẹ́ pàdé láti jẹ́nà social media kò sọ yẹn dáfá o ọmọ àlè ìjòkó ké báyìí ni lẹ́yìn náà àwọn ọmọ wa àwọn ọmọ wa tí wọ́n gbẹ̀yìn wa ẹja dà wọ́n sílé kéwú tá a bá fẹ́ sí mistake àwọn ni wọ́n máa correct wa pé dádì báyọ̀ báyọ̀ kan jòkó lérí hun dádì àìsàn ìfisílẹ̀ yọ̀ọ̀dà mọ́mì ẹ̀ ṣe báyìí ọlọ́run fi wọ́n sàánú wa lọ́jọ́ alẹ́ tàbá tí wọ́n lọ tán wọ́n máa jẹ́ sàárà tí wọ́n máa bá wa nù sàárè ẹ kọ́ àwọn ọmọ sílẹ̀ kẹ́rì sanwó kẹ́sìkínní kẹ́sìkínní kẹsànwó ẹsànwó bẹ́ẹ̀ bá sanwó kọ̀dà àdúrà ni wọ́n máa ń ṣe fún yàn lọ́fẹ̀ẹ́ nínú Islam àmọ́ akọ máa ń kéwú iṣẹ́ ni òun náà ó fi gbogbo àsìkò rẹ̀ ó fi jòkó ti ọmọ yín àwọn kan wá láàárọ̀ àwọn kan wá rọ̀lẹ́ nígbà wọ́n wá di gbẹ̀yìn oṣù wọn lówó lè kéwú ẹni ìbẹ́ ìbá àfa àfẹ́ gbà láti jẹ́nà ni ẹ̀dá kùn sí ọ̀run wọn ti ń tọ́sẹ̀ mú ṣe ọ̀run wọn ti ń tata sani kọlọ̀ lè gbà lọ́rùn ilé ayé tọ́wà yìí yọ jẹun òun náà lọ́mọ oníyàwó wọ́n tọ́ bá ń fọmọ sílé kí ó tọ̀ sanwó tẹ́ẹ̀sì sanwó ńláńlá láwọn skúùsì tí wọ́n lọ tí wọ́n lè ka ètò ìwé tí wọ́n lè kàwé àbòsílẹ̀ ń ṣe ẹni eré lẹ́yìn tó dé pé yóò kọ́kọ́ sanwó lé kí wọ́n nákó tó sanwó skul ẹni eré nìyẹn èyí tó tún tẹ̀lé èyí tó dé pé wọ́n ti sanwó skul tán yọ uh, san owó lé kéwú sẹ́rẹ́ ní burúkú òun ò ní sanwó lé kéwú àmọ́ òun ò bí dáa kọ́ mọ́ sanwó skul wọ́n bí ọ̀dà àwọn onígbà nídìí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn yìí wọ́n lè kọ́ ẹ̀kọ́ dáa ọlọ́run bá aláà sọ fún anábìwá Muhammad sallallahu oníkà anábìwá sọ fún wa yìí pé òun lòun lẹ̀sìn tẹ́nìkan bá ti nǹkan mi bọ̀ yàtọ̀ sí tóun ní ká ṣe yóò rí wàhálà ọ wá ní ìwà nábì gan làpèjúwe lòun fẹ́ fi ṣàpèjúwe ìwà Muhammad wàlẹ́ òtakọ̀ wàdà àlẹ́yìnà ba'dal aqawil ọlọ́run ní kànábì sọ fún wa yí pé tóun bá lọ lè sọ tọ́lọ́run òfin ráhùn láàkásìlá mínú ùbílì yẹ̀mí ọlọ́run nígbà nábì bá lọ lè yanu kọ́kàn gbé nǹkan kan kalẹ̀ kọ́ ní kẹ́ máa fi sẹ̀sìn ní nǹkan tí òun ọlọ́run ò fẹ́ràn láàkàtì náà bí lèmi ọlọ́run bá ní àgbà mú pẹ̀lú ọwọ́ tó wa bọ́wọ́ yẹn ṣe rí kò sẹ́ni tó yé ọlọ́run bá ní àgbà mú pẹ̀lú ọwọ́ wa tó mọ̀ lakọ̀tọ̀ àná mínú àlùwọ̀tí ọlọ́run ní àjà kásán tó so ọkàn rẹ̀ mọ́ ọrùn rẹ̀ lọ jà sínú ẹ̀ ọlọ́run ní bọ́wọ́ ṣe ṣe ànábìnú tí wọ́n bá já ọkàn láàyè ah, ìnira ńlá ni ọlọ́run ní ìjà ọkàn rẹ láàyè wọ̀lá ó takọ̀ wàdà tó bá lọ lè fi sínú ẹ̀sìn ìtẹ́ mi ò sí kí ni tẹ́ ẹ̀ fi sí. lẹ́yìn náà bó ṣe wá tó báwọn èèyàn fẹ́ràn rẹ tó fama mi kàn mí ní ahadin ani wahadi sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sàábà pátá tẹ́ ń tẹ̀lé kò sẹ́nìkan tó lè di lọ́wọ́ ń gbà kò sẹ́nìkan tó lè gbà á lẹ̀ lọ́wọ́ ènìyàn lọ. nígbà wọn sọ fún ànábì pé kọ́ má dábìlì alẹ́ kọ́ máa fi nǹkan mi bọ́ talawa kù láyé jama súrọ́tù alhaqqa aya forty seven lọ́wọ́ lọ́lẹ́ka ìbẹ̀lẹ̀ ló ti bà ọ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ṣàwàdà lẹ́yìn náà ibẹ̀ ló ti rí pé ọ̀gbọ́dọ̀ wojú ẹnìkan bó ṣe kọ́ dàgbà tó tó bá ti ń sin kankan bó ṣe kó kéwú tó bó ṣe kó kílé kéwú ti pòdúsì àwọn èèyàn tó báà fáwọn bó ṣe kó hákùrán tó ọmọ orin kọ ọmọ àrúdù ọmọ ádàbù ọmọ àtàn gbogbo nǹkan lọ́mà afọ yẹn wá ti wá ṣiṣẹ́ ó ti hewu àgbàlagbà bó ṣe tọrọ rẹ ọba ti ṣe déédéé tó wà ní Qur'an àtàdí ọgbọ̀ngbà ìgbà náà lọ́wọ́ máa wọn láàánú bẹ́ẹ̀ kọ́ dálẹ̀ tó bẹ́ẹ̀ mọ́ kò sí o ló ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé ah, à ti wá ṣe é sí wọn ebi wọ̀ sọ̀rọ̀ ètò náà tàjẹ́ náà bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá mọ̀ ọlọ́run fèrè jì wọ́n tí wọ́n bá mọ̀ wọ́n jìyà ọlọ́run ti ju ẹni kankan tí ìbá ti rúfin àwọn kan lọ Saudi náà àwọn àbáwà àgbà ńlẹ̀ Yorùbá wọn lọ Saudi wọn kátìrà àsàlàfíà wọ́n gbàgbọ́ yé wọ́n rí wọ́n kọ́ ọ́lẹ̀ àmọ́ wọn làwọn ò ṣe àní súnà yẹn àwọn ò ṣe wọ́n ti sọ fáwọn ọmọ wọn pé ẹ torí pé tíra tí wọ́n kà yẹn ń dí wọn lọ́wọ́ ìjẹ tí wọ́n ń jẹ àti ìmúdìsìn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń mú wá sí nítorí dìjà nìyẹn o èyí sọ̀rọ̀ pé kíní kan dà wọ́n pọ̀ o nítorí dìjà ni pé bọ́ọ̀ bá ti kàtíra súnà Maka àti Madina síbẹ̀ náà súnà ti dìde àbí Imam Malik dọ́yé tá a gbà fún láfíríkà ń bí ọmọ Madina ni àbí ẹ̀hìn ọ̀nbẹ náà súnà ti dìde àwọn sì dúró lérí súnà àwọn náà kéde pé wọ́n pé o gẹ́gẹ́ bí ẹ̀dá àwọn náà ní kùdìẹ̀kùdìẹ̀ tí wọn àmọ́ ojú ọ̀nà súnà òyìn kílíà wọ́n sì ń kọ́ wọ́n sì ń fẹ́ràn ṣẹ́ṣá yìí ẹ̀yọ́ màá yá mi wọ́n wá pàyẹn mọ́ wọ́n wá lọ ẹ̀ wá ní wọ́n sùn rè ah àbùsí lánàá nítorí dìjà ni pé tẹ́ bá ti kàtírà mọ́kà ìjọ́ sọ fún mi pé má ṣẹ̀bọ̀ àwọn sì fẹ́ ṣẹbọ ẹbọ gan wọn fi ń jàfa lèmọ́mù tí wọ́n sọ pé alájà wa rí mi lẹ́yìn alásàlì lẹ́yìn jimá tí ó sì gbọ́sọ fún wọn wípé ẹ máa wẹ̀ pẹ̀lú omi gbóná fúnjọ́ méje sẹ́yìn ní ọ̀wà ka tíra súnà wọ́n fún tíra súnà má dànù yóò lọ́wọ́n fẹ́ eléyìí òwúlò lọ́dọ̀ tí wa. níbi bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n mọ̀ kọ́lọ́mbà fèrè jù wọn gbogbo àwọn tí wọ́n mọ̀ tí sẹ́rí ìdọ́wà ti débi ẹbọ tó sì mà ọ̀láyà agbára ọ̀ka àkàndé kọ́lọ̀ fi sáyé rẹ̀ ni mọ́ sọ pé kọ́lọ̀ ń fi ṣé wọn síná wọn máa jà ó lédè wọn fà mọ́ ọkàndé kọ́lọ̀ bá sọ̀rọ̀ bá sí ààyè wọn lọ́rọ̀ bá tán síbẹ̀ ọlọ́run sá mọ̀ bí tó fì wọ́n dà ń kẹ́rù gan jọba àwọn ní ọjọ́ rẹ̀ sùn yẹ kálukú làásẹ̀ Islam àtẹ̀bọ̀ papọ̀ ah nǹkan ṣe wákàtí lẹ́yìn wájẹ̀ gbogbo àgbàlagbà àwọn ìyá bàbá tó ti kú àwọn náà máa ipò ọlọ́run nìkan lọ́lọ́run àmọ́ ń gbàtọ́ pé àwọn àfa àwọn nìkan tó máa lo eléyìí kan sọlọ́wọ́n wa gbọ́ yẹn kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sẹ̀ ìṣàánú wa ọlọ́run jẹ́ mi wọ́gbọ́n o gbàtà bá lò láyé kọ́lọ́run mọ́jà lò lérí ìbínú rẹ̀ gbàtà bá dákẹ́ kọ́lọ́mọjà dákẹ́ sérí ìbínú ọlọ́run kọ́lọ́mọsà àkèkíyá èyí tó jẹ́ pé kò sí lásìkò ànábì nígbà ànábì lọ tán ni wọ́n gbé jáde bí ìmọ̀ olódì lápèjú rẹ̀ wọ́n lọ́mọ olódì mọ́ o bọ́ náwó síbi ìmọ̀ olódì òun ní gbalada òun tó wá wọná ànábì ní kullu bid'atin dalala wa kullu dalalatin finnar ànábì ní bídíà àná ni ẹni bá sì ti wọ́kọ́ àná yóò lè wọná ni àbídà wa ni mọ̀lúdì ṣíṣe àkìkíyà ni kò sí lásìkò ànábì wa Muhammad

ṣe tó àwọn àwọn ṣetán náwó tó ń fún ọlọ́wọ́ tó ń pa màlúù sí ni ẹ ẹnìkan jẹ́ òní àfa kan pè é dákun wọn ni arọ kan àbí bóyá ó kó kan sá ó sàn ní problem wọn wá tu olówó yẹn pé kó dákun kọ́ mọ́sá yẹn ràn lọ́wọ́ àwọn ni tó bá jẹ́ pé last week lẹ́bà lẹ́bà sọ fún mi ni ah mo sì ní one million kan tí wọ́n fẹ́ fi ṣe sádàkọ̀ àmọ́ mo ti gbé e fún àfa ẹ̀gbẹ́lé wa kó fi ṣe mòlúdì àfa ni ó fowó ṣe mòlúdì ọ̀sọ̀wó lẹ́yìn ìgbà tó sọ owó nù tán wọ́n tún wá kọ́dọ̀ kọ̀dọ̀ sínú àwọn tí wọ́n ń dẹ̀sìn ọlọ́run lè lè ọlọ́ torí tí ìbá ti ń gbé níta tí wọ́n ti ń gbé ń ni ètò ìṣẹ́ nìyẹn. àkìkíyà ni ọ̀kan tán pé ní ìdọ̀fíyà ìdọ̀fíyà yìí ni pé ànábì ṣe é ti ń ṣe yẹn àmọ́ tó gbà ṣe é ànábì náà ṣe é bí kéèyàn yàrá ìlẹ̀dínà amọ̀nà òdògóró lọ́hà zikirọ̀ kẹsìrà ọlọ́run ní ẹ máa rántí mi ẹ máa ṣe zikiri gbogbo àlá ń ṣe zikiri zákìrún náà gbogbo wáyé àfihàn ẹni zikiri ni wa a ṣe lóru a ṣe láàárọ̀ a ṣe rọ̀lẹ́ a ṣe la ilaha illallah astaghfirullah wa atubu ilayhi subhanallah adada khalqihi wa rida nafsihi wa zinata arishi wa midada kalimatihi subhanallah alhamdi subhanallah òun wá fẹ́ ṣe síkìrì tiẹ̀ kọ̀ wá bèrè pé bó lànàbì ṣe máa ń ṣe síkìrì ṣe pé aṣọ lẹ́ẹ̀kan pé gbogbo táàbà ṣe ká máa bèrè bó lànàbì ṣe ń ṣe òun wá ní àfa àtàwọn ó ní káwọn ti aṣọ wọ́n wá ti aṣọ funfun àwọn ń pera wọn ní tìjàníyà oníbídíà ni wọ́n wọ́n wá tún jòkó wọ́n rọ kiri ká aṣọ láìlà ìlàlà láìlà ìtí wọ́n bí jáde lẹ́nu dà àbí. ó sì nípìnlẹ̀ àmọ́ ọ̀nà tá ń gbà ṣe yẹn ànábì ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n tún ìlú ṣiṣẹ́ wọn ni pé kó fi aṣọ funfun kún kí wọ́n jòkó ká má dáa ṣe tó lọ́ máa ń dáa ṣe lásìkò ní kálukú máa ṣe ni ṣé ọlọ́run tún ránṣẹ́ wọ́n ní aṣọ yẹn làwọn máa fi ń gba ànábì àti Abubakar àti Umar àti Uthman nílò ọ̀lẹ́jọ́ jimá aṣọ yẹn làwọn máa fi ń gba àwọn lálejò eré ẹ̀ ni wọ́n máa ń jòkó sí. àwa ní bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ wọ́n ṣe ń Ghana wọ́n ṣe ń Senegal wọ́n ṣe ń Kano wọ́n ṣe ń Kaduna wọ́n ṣe ní Togo ṣé gbogbo ibẹ̀ <laughs> àgọ́ wà níbi díẹ̀ ẹ̀sìn ṣé gbogbo bẹ́ẹ̀ náà nígbà tá a sábà ni wọ́n máa fò lọ wọ́n ní kò lè yẹ̀yìn tálùbídà bá ti fẹ́ parí ọ̀rọ̀ yóò ní kò lè ṣe kí ni ẹ̀ tó yé wọ ìdó òṣìṣẹ́ tó yé ọ kò yé ọmọ ẹsẹ̀ ìsìlámù dẹ̀ sí kiri yó tá béèrè pé ní àwọn áńgẹ́lì máa wá látòkè tẹ́ bá ti ń kọrin lọ́wọ́ ní chọ́ọ̀chì àrà áńgẹ́lì wọn ni a kò lè yé àwọn onígbà fún yín ọlọ́wọ́n bá paná adébọ̀rẹ́ o ọlọ́wọ́n bá paná bídíà náà rẹ̀ ẹ má máa tẹ́kọ́ ọlọ́run rẹ̀ bídíà sì dánilẹ̀ ọlọ́ba pàbílíà àṣetáàni rẹ̀ kọ́ wá bá wa gbé súnà ànábì ga àwọn bàbá wa náà mọ̀ pé àṣetáàni lọ dá bídí àṣìlẹ̀ wọ́n kọ̀rẹ́tì náà bí wọ́n bàbá wa ti kọ̀rẹ́tì ẹ̀já mọ̀ sí pé wọ́n kọ̀rẹ́tì àṣetáàni lọ dá bídí àṣìlẹ̀ wọ́n sọ fún yín pé ẹ má gbé gbọ̀nà tàbí ẹ gbé gbọ̀nà míì kẹ́ ẹ má lè ní ládàá kí sẹ́yìn ló bá sọ fún kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí wọ́n fi ìlú kún tiwọn àwọn kọ̀dìríyà àwọn fi ìlú kún tiwọn àwọn sàmùsùdíìn àwọn fomi kún tiwọn àwọn ìjọ olómi kàdìríyà olùlù mọ́sáàsì o aliyóńdá ìmú aláìlá gbọ́n gbọ́n gbọ́n wọ́n ní ṣọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe ń bẹ̀yẹn ni àbí mọ́sálásí àwọn ah, ni wọ́n ní àwọn mùsùlùmí náà lọ́wọ́ ń bẹ̀ àmọ́ ah, ní àwọn náà náà náà wọ́n lè jẹ́ mùsùlùmí nígbà anábì ṣe síkìrì ẹwà àwọn tó ti kú lórí kàdíríyà ẹwà àwọn tó ti kú lórí ìjàdíyà ẹwà àwọn tó ti kú lórí ìṣàtúnṣíyà àwọn ìjọ olómi wọn máa ro omi ká ẹyọ màyá mi ẹdá kò tòrítọ́ lọ́wọ́ bá wa ẹjá dé òdodo mú o òdodo ẹyọ kan náà ni. àdìbídì àtú nàwọ̀ á ní min haythu al bá ní ká máa fún bídà ní ìdájọ́ ọ̀nà méjì ló pín sí bídà tún mukaffira wa bídà tún gairu mukaffira bídí àtọ́jẹ́ pé ó lè sọ̀yàn di kèfèrí àti bídí àtọ́jẹ́ pé kò lè sọ̀yàn di kèfèrí èèyàn máa wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá méjèèjì kò sí ìtọ́da mẹ́ àmọ́ kan mú yẹn kúrò ní Islam pátápátá ọ̀kan èèyàn sì máa jẹ́ muslim ẹlẹ́ṣẹ̀ tí ó máa retí ìdájọ́ Ọlọ́run ká má dà pọ̀ àwọn àgbàdíyà àjàbàtíyà àwọn ti dà pọ̀ àwọn ní gbogbo bídà pátá kúlù bìdà àti kófùrù wọ́n ní gbogbo bídà pátá òun náà ní sọ yẹn di kèfèrí àwọn dọ̀rọ̀ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ èyàn jẹ́ kó láàárọ̀ ọjọ́ jimá ìwọ̀n ka súrọ́tù ṣọ́ọ̀tì láàárọ̀ gbogbo ọjọ́ jimá níkà nítorí wọ́n sọ fáwọn èèyàn pé ká máa kà àwa ni nítorí òun fáwọn èèyàn ká máa ṣe yìí ayé na dẹ̀lì yìí kí ni ẹ̀rí tó gbára lé tó fi ní ká máa ṣe é ó ní òun kan rí kọ́dá náà ní ah, bídíà ló ń ṣe yẹn irú bídíà yẹn kò lè sọ ọ́ di kèfèrí àmọ́ yóò jìyà torí pé ìfìn kankan lọ́lẹ̀ tọ́lọ́wọ́n ò sí kíni tọ́lọ́wọ́n ò sọ táànábì ọ̀lọ́ <laughs> lọ́dọ̀ àwọn jàmbá tí àwọn gbàgbé yẹn tí ń ka Kùránì yẹn tí ò sẹ́bọ̀ yẹn ń ka láàárọ̀ ọjọ́ yẹn yọ wọ̀nà ibi àwọn yẹn wọ́n ti kú nínú àkídà alùsùn kíṣẹ́ ti jàbàtà o orí ló burú àtàwọn ọmọ rẹ̀ ẹni báwọn yẹn ti ń kú lábẹ́ tó àmọ́ àwọn aláìmọ̀kan ọlọ́kadà náà àwọn tó lè tún lọ sọ́dọ̀ rẹ̀ àwọn rò pé ìmọ̀nà ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn sùn bí ahli sunnah tó lákìdá tí wọ́n ní òun tẹ̀sùbá lọ́wọ́ ànábì olóòtẹ̀sùbá àbí àbá ànábì olóòtẹ̀sùbá ahẹ́n èmi ní ìlú tẹ̀sùbá torí pé ọwọ́ lànàbí fi ka gbogbo ntọ́ka ó sì ṣẹ́gun ayé arísìkí dé gbogbo nǹkan dé àmọ́ kọ́ yóò yàn kúrò ní ìsìláàmù tẹ́ni tó bá lò ó àmọ́ lílo rẹ̀ o àwọn afáàpín sí méjì àwọn kan ní bídíà ni àwọn kan ní tí ọba ti ní àwọn àkídà míì lérí ẹ̀ kì í ṣe bídíà àmọ́ kọ́ máa máa fi hàn kọ́ máa máa so márùn kọ́ máa máa fi kọ́ ọwọ́ kọ́ máa máa fi kíni kọ́ máa so márùn kọ́ máa máa fa káwá pé bídíà ni ẹgẹ́ bí ìgbàgbọ́ tèmi pé bídíà ni èmi sì lò náà ìjọ yọ yẹn kó ní islam ọ̀yọ̀ yẹn kó ní islam òtí ẹlẹ́sẹ̀ lè yàn máa jẹ́ àwọn dànkáró wọ́n sọ gbogbo bídíà di kèfèrí kọ́lọ̀ bá fi wọ́n mà nà ẹ má dákẹ́ eré àdúrà bẹ́ẹ̀ fi sàdúrà fáwọn tìjà ní àkàdéríà ní kẹ́ sàdúrà fáwọn jàbàtíyà náà ọmọ ìyá wa náà ni wọ́n kọ́lọ̀ bá aláàkọ́ bá fi wọ́n mà nà kó sànù wọn ìmọ̀ náà làwọn náà wá àwọn tó wá kọjá ibi tá ó ní tẹ́yìn bá fi sùn jẹun ó lẹ́yìn ọ̀wọ́ náà gbére ẹ̀yìn ọdẹ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi ẹni bá nídìí ẹ̀yìn sẹ́ńjẹ̀ tọ́gbọ̀ pẹ̀lú etí ọba yìí ó lẹ́yìn tó bá fi sùn jẹun tó sì mọ̀ pé sùn bí díà ni ó ní onítọ̀hún ó ní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ti bàjẹ́ bákọ̀dé habitó amadu ọdẹ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi tọ́ba ní nọ́mbà mi lọ́wọ́ ń sẹ́ńjẹ̀ sí ọ ṣé sìláàmù tá nàbí mu wọn kó sì sọ pé àká máa fọwọ́ jẹ nǹkan tó bá ṣe bù ládàá ń bẹ́ẹ̀ wò tábàdà ní ẹ̀sùn náà ẹni tí ọba sì lógun nígbà ẹ̀ṣẹ̀ ládàá ni ò nígbà ọwọ́ ni ah, kìí ṣe sọ̀rọ̀ ládàá àníyàn wọn náà gbèrè kọlọmọsà bá fi wọn máa nàkó sànù wọn. bídíà tún mú káfíra bídíà tí sọ̀yàn di kèfèrí ẹ̀yọ́ màá yá mi ẹ lọ lè wo gbogbo bídíà táwọn yẹn bá pè lẹ́sìn tọ́jẹ́ pé ẹbọ ni wọ́n kàn fi ń ṣẹ̀sìn ni àpèjúwe al-istighasatu bil amwat aw al-istighasatu bil awliya kéyìn oníṣòro kọ́ máa ní ya Sheikh Ibrahim ya Sheikh Ibrahim ya Rasulallah khudh biyadi fatadarakini wa anta abi Sheikh Ibrahim ya Sheikh Ibrahim ya Sheikh wọ́n sọ ń káwọ́ là lọ́wọ́ báyìí ṣé ibi tó fẹ́ náwó ṣe tó fẹ́ gun fèrè lọ nìyẹn ọ̀fẹ́ béèrè nǹkan ọwọ́ pèsè ìbílísù ló gbé kalẹ̀ nítorí wọn kò ní pé wa qala rabbukum ud'uni astajib lakum kò sẹ́ni tí ọmọ náà wà jẹ́mọ́ ọ dàrú mọ́ ẹni tó lọ́ bá fẹ́ sọnù yọ dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run ní ẹ̀pẹ̀ mi ní ìdáyẹn lóhùn ujibu da'wata da'i iza da'ani kọ́lọ̀ mọ́sá fi wá mọ́ náà kó sànù wa ẹni tá a bá sọ fún tí ò bá gbọ́ sísì ń pe àwọn ẹ̀dá ọlọ́run bíbí àyẹn ti yọ kúrò nínú kíni inú ẹ̀sìn Islam tọ́lọ́run ní wala yushrik bi ibadati rabbihi ahada àdúrà wọlé ìbàdà ìbáàdà làdúà ọlọ́run sì ni gbogbo ẹni tó bá ti lè fún ẹlòmíì ní ìbáàdà òun ó ti bẹ̀rẹ̀ bọ̀ suratul Kahf lọ́wọ́ àyà one ten ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti sọ pé gbogbo àwọn àfáà mukadam tí wọ́n ti bí bí àtìjàníyà yẹn tí wọ́n sì ń ṣe gáàtà àwọn ṣéwù yẹn òyìnṣẹ́ muslim tí wọ́n bá mọ̀ tàbá sì sọ fún wọn yí pé ìtẹ́ ń ṣe yẹn ẹ̀dá islam tí wọ́n bá understand ẹ̀ ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ bọ́ torí pé àìkírun sí kẹfẹ́rẹ́ la àmàkàtà ó kà fara rẹ̀ àkọ́kọ́ sí kíní àkọ́kọ́ ìsìbátú alhujja a lè ṣáyà fún bàbá suratul káfí ìgbẹ̀yìn káfí mi o wàlá yushrik bí ìbádàtì rabbi ahada wàlá yushrik ahadan bí ìbádàtì rabbi ìtọ́wà ti jẹ́sì àgbọ̀rọ̀ fẹ́ lómi ṣéwù oyin ń fún ní àdúrà ọlọ́run ló sì ní àdúrà látara bẹ́ẹ̀ ọlọ́run lè ní kọ́ mọ̀nà kó ní àyàn máa yẹ farabalẹ̀ tẹ́lẹ̀ ní à èmi náà ti wá dára yín sìn wọn tó ń serú ẹ̀ mọ́ o ṣe àmà pé lílẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ sàǹfààní àbẹ́ sàǹfààní ẹ máa lè kó sílà bá wọn lé ẹ mọ̀ fi wọn lẹ̀ èyí tó bá ní ẹ máa wádọ̀ òun tó bá ti sùn sọ́kùsọ lórí mídíà ẹ̀yin náà ìtako tẹ bá rọ fún lẹ́yìn tẹ rọ fún lọ́la yọ kárí bọlé torí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí là fi ń sẹ̀sìn akídàtúlù hulul tó bídíà tó mú kásífẹ́rà ńkọ́ ara rẹ̀ náà ní ká pé ọlọ́run ọba máa ń di ẹ̀dá ẹ̀dá máa ń dọ́lọ́run àwọn sòfin àti jàníyà wọ́n máa ń ṣe. wáyìíza àbùsọ̀rìta hu àbùsọ̀rìta ni wáyìíza àbùsọ̀rìta ni àbùsọ̀rìta hu. wípé tó bá ti rí èmi àfa àwọn kan lọ́sọ bẹ́ẹ̀ wọ́n ti bá ti rí mi ẹtọ́ lọ́lọ́ ẹ bá sì ti rọ́lọ́ èmi náà lẹ́sìn kíní èmi náà lẹ́rí ẹni bá ti nígbàgbọ́ yẹn bíbíà kálùsùn náà kọ́ ọmọ wọn rìn ìrìn ìjà káàkiri kó lóun òun lọ lè bá wọn sún pé dáwà làwọn jọ ń ṣe ẹni ládùúgbà kò lè bá sún fi pété ẹ̀yin bàbá ẹkúṣẹ́ àgbà ìtìjà ní àlọ́lọ́kúṣẹ́ ọmọ tó wí ni ọmọ pé ń ṣe ìsìkáṣà ni ọmọ pé ń ṣe síìrù ni tó súnmọ́ nìyẹn nítorí òṣèlú tó fẹ́ ṣe tẹ́gbà ti fẹ́ ọmọ kó gbogbo nǹkan pọ̀ ni tàwíìdì àkọ́ ìdíwọlùmọ̀ náà hìjì gbogbo àwọn èèyàn ní ọba rẹ torí òṣèlú torí òṣèlú kí ní ti wá lé òṣèlú jẹ̀má ìjọ jẹjọ padà tán. nínú àwọn ìtàwọn èèyàn máa ń ṣe òun náà lè tí mo sọ yẹn ọlọ́run ní ara táwọn èèyàn tó máa ń ṣe òun náà ní akídẹ́tù wahdatul wujud nínú bíbí àná tí ń sọ di kéèyàn kó gbogbo ti ń bẹ wọn ò ní fún ọ tòlú ọkọ̀ọ̀kọ́ sọ sáàmù náà kó gbogbo yìí ọ̀ gbà pé gbogbo tó wà láyé ọlọ́run ló yíra padà wọ́n wá wo bọ́ọ̀bù báyìí ẹ wọ́n ní Allah akbar Allah Allah ọba tó ń wo tíṣù pépà ní ah jẹ́lẹ̀ tẹ̀sán tọ́ba tó ń wo omi subhanallah tọ́ba wò tọ̀ tó wọ́n tọ́ ọ lẹ̀ tọ́ pọ́n ní ya tí ọba ti gbà tí mo sọ yẹn gbọ́ wọn ò lè yẹn mú kádà o. ẹbí ìlọ́wọ́ wọn ẹni mo sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ mo sọ sọnù àmọ́ tá a bá ń sọ oyè kò súnmọ́ àwọn bàbá ní òjò gbọ́ yé ẹ lè gbọ́ yé ṣé ẹ̀sìn tí mo lè gbọ́ yé lànà bí fi kalẹ̀ fún wa ànábìrin tàdákìtì fún alẹ́ ni mo hajj àti ìbẹ̀yìí dọ́rọ̀ mo fi yín lẹ̀ lérí ojú ọ̀nà tó kílíà sí ìrújú kankan bẹ́ẹ̀ báyìí ní kẹ́ṣe báyìí ní kẹ́ṣe ẹ̀tọ́ ọlọ́run ni ẹ̀tọ́ àwọn ẹrú ọlọ́run ẹ má gbé fúnra. lẹ́yìn náà bídí atún géèrú mọ̀ká fura ẹ̀yọ́ màyá mi àti sọ̀rọ̀ lérí yẹn tọ́ iná àwọn bídí atún géèrú mọ̀ká fura tí wọ́n sọ yẹn di kèfèrí ẹni tó ṣe mọ̀ lóde oṣù tí ọba ti máa pèsè wù mbẹ tí ò sẹ́bọ̀ mbẹ ẹlẹ́sẹ̀ ńlá ni àmọ̀ tó sákèsì àṣì ní bá ṣe gbogbo ẹni tí ń pẹran lẹ́yìn àdúrà ẹ̀hẹ̀ kùránì lọ́kà wa pẹran ànípò nkẹfẹ̀rí nítorí pé ọ̀dà sàrà mọ́ àdúrà ọwọ́ sọ́dọ̀ ọ̀nà yẹn fún rẹ̀ lójú pé lèèmọ̀ fẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀nà lọ́tọ̀ lásìkò tó bá wọ̀ ó bọ̀ àwọn èèyàn kò burú ó sì sàdúrà lásìkò tí ọba arékèsè wọ́n máa sọ pé àdúrà yìí ó ní ìdí ẹran kéèyàn máa ní àdúrà yìí ní ìdí ẹran bídíà ìwọ àwọn yẹn ni ànípè ní kẹfẹ títí àti ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹran fún òòsà àti ògún àdá bísímìlá ẹ̀nà ló ṣe àmọ́ lọ mọ́ àdúrà wọn máa ń fìyẹn gbá àwọn olówó tí ṣèjì máa ń bẹ wọn ẹlẹ́jẹ́ màlúù màlúù pupa màlúù red wọ́n tẹ̀lé ṣé wọn bí díà ọ̀pọ̀ màlúù green <laughs> táyà rẹ̀ wọ́n máa já ikú ṣé bàbá ní màlúù green làwọn fẹ́ lò wọ́n sì láàlẹ́ rí bí àfi Burkina Faso yóò gbowó ẹ̀ sákò ní wọn lọ lè gé gíní ẹ̀ <laughs> ebi wọ́n lọ gùn àbí <laughs> àbí wọ́n gọ̀gọ̀ òun kó wá bí òun kò fẹ́ nìkan tí ọgbọ́n tó tí ò ní làákàyè yọ̀ọ́ kan sọ̀rọ̀ fún ọ wọ́n dẹ̀ kúrò kalẹ̀ àwọn fẹ́ ra nǹkan tí wọ́n fẹ́ rà àárọ̀ ní kọ́ bá ra nǹkan tọ́wọ́ mọ̀ pé ọ̀làdùà gidi lọ́wọ́ fún ọ̀làdùà kọ́ mọ̀ dá ṣe àdáwò kọ́lọ́mọdé ọtí ẹnì kọ̀ọ̀kan wá débẹ̀ o fìdáwò lápèjúwe wọn lásàdó àfọkù àmọ́ fìdáwò kí ló ṣẹlẹ̀ bí fìdáwò fi jáde àwọn fi síjọ́ mẹ́ta àtijọ́ mélòó àtijọ́ mẹ́jọ àtijọ́ méje àtọ́gójì ọjọ́ bídíà tí wọ́n gbé wọn nìyẹn àwọn oléyọ̀ sọ̀rọ̀ wọn di kèfèrí ni wọ́n jòkó àdúrà papọ̀ àmọ́ bídíà ni wọ́n ń ṣe mẹ́sẹ̀ jòkó papọ̀ yẹn ọjọ́ tí wọ́n mú yẹn kẹta ìkeje forty one yẹn bídíà ni pẹ̀lú àwọn ọjọ́ tí wọ́n mú yẹn kò sí lákọọ́lẹ̀ ẹ̀sìn wa ó kò bá ti kú kálukú ọmọ dá sàdúrà fún títí táyì náà fi lọ lébà nígbà náà bí bàbá tí wọ́n ti kú ìyá wa ti kú báyà bí fámìlì wa kan àbá ti kírun sí la tá a gbé lọ tẹ́ tá a gbé sínú sàárè àtàdúrà fún kátó kù ní tẹ́ torí wọ́n béèrè béèrè a sì máa lọlé kálukú ọmọ lọlé sùn a máa lè tọ́jú okó tọ́jú àwọn ọmọ òrukàn àmọ́ wọ tó ń ṣe bídíà ọmọ ọwọ́ gbé ìbànújẹ́ ẹjọ́ kẹta sẹ́mi ṣé jẹ́mẹ́ta lọ́mọkù èyí àní ọmọkùnrin kan ọlọ́mọtò àtúrúkọ àlùmọ̀mùtàdà wọ́n ní gbogbo àwa tá jẹ́ mùsùlùmí òdodo especially àwọn táwọn oṣù náà lọ́ọ̀kan báyìí táwọn wò pé ẹ ṣé kí mi náà máa ṣe ni àbí kí n dún bí mo wà wọ́n ní dákun tètè kú omi ẹ̀kọ́jọ́ tó lọ tó bá dénú súnà tán ló tó mọ yìí súnà tó ń ṣe ìpè ha ọlọ́mọ ṣeun tó ti pa ọ́ oníbídẹ́ òní mọ̀ tọ́jú òtí lọ tí mo láyé kẹ́ ó ti sọ pé ó ti yá yóò wá rí fún wòlíì kankan sí láyé èyí tó lóun ṣe náà kì í ṣe tí wọ́n bẹ̀ òfò wá di púpọ̀ nínú àwọn oníbídẹ́ àtàṣà fún a sá fún àwọn àjọ súnfí a sá fún tìjàníyà a sá fún kọ́dìríyà a sá fún amadíyà a sá fún tẹ̀bílíkì jamaatu tẹ̀bílíkì a sì sá fún àwọn sàmùsíyà olómi àwọn sàmùsùdín a fún àwọn ikhwan muslimun sùfíyà ni wọ́n àwọn ọmọ wọn ni wọ́n wọlé àwọn àgbààgbà súnfí lọ́sùn wọ́n lè bá wọn sọ̀rọ̀ láti fáìtì sunna onísúná náà lòun ṣe living prayer ní ìkọ̀wá wọn àwọn náà onísúná làwọn ṣe àwọn ni wọ́n wá ń wọlé tọ̀ àwọn àfọ̀hún bídíà tí wọ́n ń da ìlú nàìjíríà rú tí wọ́n ń ba nǹkan jẹ́ wọ́n wá ń wọlé tọ̀ wọ́n yí pé àwọn yìí sára wọn o àwa wà pẹ̀lẹ́ yín o ẹ̀yin lẹ́ ń ń ṣe o nítorí pé ọfẹ́ ṣe kí ni jama ọfẹ́ ṣe òṣèlú. àtàwọn tó bá tún jọ wọn àwọn àjọ sọ̀lá àtìyà ńkọ́ sunday èmi ò ní bẹ̀rù láti wí èmi mi ń lọ ìlú wa ah, èmi ọkàn sọ̀kalẹ̀ fún yẹn èmi máa lọ tèmi ni pẹ̀lú ìyọ̀dà ọlọ́run iṣẹ́ àlá èmi lọ ìlú wa ẹ̀tọ́ kọ́nà mọ́ṣẹ́lẹ̀ láàrin ìmọ̀ ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi má lásà látù má òdodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún ọ̀nà má lọ alikọ̀ sunna ọ̀ padà sàdúrà fún ọ torí àsàlátù yẹn wọ́n fi ń kọ́ṣe àwọn kiri yóò wọ́n fi ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn ni láti fi tún sẹ̀mí wọn sí wọ́n wá ní prayer group ẹ wàá wà ńbẹ ẹ ní ma kọ̀bùlí ẹ ní ma bàdí lógún ọdún tẹ̀sí débẹ̀ àfààní wàláì bó ṣe rí nu ìbí nǹkan tó gbé wàláà torí wọn ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ṣe mẹ́ ọ̀rọ̀ gbàlá ni bí àwọn oní Jésù yẹn wọn yàtọ̀ àfàsúnà kan ò gbọ́dọ̀ lọ́bẹ̀ àfitọ́rọ̀ yẹn bá ti dàrú ìjọba mú ọlọ́bẹ̀ ni pé ọyà àlọ́lẹ̀ sọ fún wọn wípé ní tí wọ́n ń ṣe èèyàn ọ̀dá o báyìí ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa ń ṣe àmọ́ ọwọ́ débẹ̀ ọwọ́ àrí wọ́n kù wọ́n mú ipe yín o ọlọ́run ọbẹ̀ ọ gbogbo àwọn àfáà tí wọ́n ń pèpè tọ́lá wọn ń pèpè sínú súnà tí wọ́n ẹsẹ̀ wọn ti yẹ̀ kọ́lọ́ mọ́ta bá dá wọn padà sójú ọ̀nà kó fi òdodo hàn wọ́n kọ́lọ́ tí wọ́n lè tẹ̀lé sílé ayé yìí dàmà ilé ayé yóò padà tán àti gbogbo tó wà nú ẹ̀. wọ́n torí tó dà ní tó jẹ ní wá tó máa dà ní wọ́n láàmú wọ́n ló láwọn ibi dà wọ́n ṣe ọwọ́ àlọ́bẹ̀ náà fi ní bàbá ń tẹ̀lé ànábì díjú tọ́ba ń tẹ̀lé ànábì ṣe kíni díjú ẹ ànábì náà yá máa ń so máa ń so ó ní ṣubú tọ́lá ọ̀rọ̀ rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fún wa ọlọ́run rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ àfi rasulillahi uswatun hasana àbọ̀lọ́run rẹ̀kọ́mẹ́ndì àfa kan tọ́ba ti tẹ̀lé àfa máa fi ojú ẹgbẹ́ kan tọ́ba ti ní díjú máa ya díẹ̀ lẹ́ẹ̀kọ́ máa fi torí tọ́ba ti jásí kòtò wọ́n rárá pẹ́ntì ẹ̀ pé ah ustaz ní tẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ kọ́ yìí o òṣèlú tẹ́ fẹ́ ṣe ní òjẹ́ ọmọ tẹ́ kí ni ní tẹ́ ń ṣe bá tẹ́ ń sọ fún wa tẹ́lẹ̀ kọ́ yìí. ọbẹ̀ lọ́wọ́ fún gbogbo wọn kọ́lọ́ bá aṣàmọ̀nà wọn kọ́ sàdékùn ìmúdúróṣinṣin tàwa náà kọ́lọ́ má jẹsẹ̀ wọ́n yẹ adọ́rọ́ rẹ̀ tọ́ àwa débi alọ ibi alọ gan la ṣẹṣẹ wá dé àmọ́ tí mo bá sọ yìí tí mo sọ yẹn ẹ ló ti kọ́kọ́ sí pẹ̀láǹbù náà kí n tó bọ́ sínú ọ̀rọ̀ sókí àdọ̀rọ̀ olùbídà àwọn àdáwò aburú tí máa ń ṣẹlẹ̀ sí ìyàtẹ̀yìn bá ń ṣe bídà alákọ̀ọ́kọ́ àlèbàdà tó lè mọ̀ bùtádà á láàtọ̀ kọ́tà àtàdà gbogbo ẹ̀sìn tó bá ti jẹ́ àgbélẹ̀rọ tí ò lákọ̀ọ́lẹ̀ ibà náà ṣe bó ṣe ń ṣe yẹn wọ́n ní òfò àkọ́kọ́ ni pé wọn ò ní gbà lọ́wọ́ yàn ànábì ní mọ́ni àdáta ẹni bá dábì ilẹ̀ fi amúrì náà haza ifd ní náà haza nínú ẹ̀sìn wa yìí máa lè sàmínú tí ò sí ń bẹ̀ nígbà tọ́lọ̀ ní àdìyàwó má àtìmálì tó lakún dínà kan tí ò sí ń bẹ̀ nígbà òun fàwúwá rọ̀bù ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ṣe rí àdìsí èmi ọ̀rá àfún bí díà kan tó fi ṣe wà sírí a sì ká nínú náwáwí gbogbo alákàtà nàwíyà kò tó bẹ̀ tí wọ́n sọ fún ọ pé ìwọ gan làdìsí ẹ̀ ń ṣe kí ẹ̀rá fún bídà kan tó nílé ní wa fẹ́ fọ̀rọ̀ bídà ṣé kò sí bídà ní ẹ̀sìn tànàbí ní kúlù bídà tó dọ̀lá àlà òun náà káà nínú Nawawi àmọ́ kò tó fi ṣe wá sí torí pé bídà lòun náà ń ṣe kí ni òun náà ń ṣe ìdí bídà ní ti ń jẹun. wọ́n pàdé sí ti wọ́n sọ mí òfò àkọ́kọ́ ní ẹ̀rọ wọn nígbà ọlọ́ni kúlù bí ukùn bí akasari na àmàlà ọlọ́run alẹ́dìínà dọ́lá sáàyòhùn gbogbo ìgbìyànjú wọn láyé ah, ah, àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà lérí bídíà fa ọlọ́ni gbogbo ìrìnàjò wọn àti gbogbo ìgbìyànjú wọn láyé ah, ó ti bọ́ sómi fílíhàyà àti dúníyà wọ́n sì gbìyànjú láyé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n láàgùn ìyọ̀bọ̀ wọ́n he ewu lérí ẹ̀ wọ́n hun yasabuna annahum yuhsinuna sunia ọlọ́run bá ní àwọn sì rò pé nǹkan dáadáa táwọn ọba lọ́dọ̀ ọlọ́run làwọn ń ṣe kíní làwọn ń ṣe ọ̀rọ̀ orí ibi tí mídíà tọ́lọ́run fi sànú wa dé kò yẹ káfà kan ó tún kù nínú mídíà gbogbo tíra téèyàn ò lè fojú kàn tí èjáde láyé ó ti wà lórí fóònù gbogbo àwọn àfa àgbà téèyàn ò lè kọ́ńtàtì wọn láyé mídíà ti gbé wọn súnmọ́ yàn kọ́ máa béèrè lókun àmọ́ onífẹ̀ẹ́ nú bá nàbì gan sọ fún kò ní ṣe kí ni kò ní gbà ìbá nàbì ti sábà àwọn kan tó láwọn ò gbà òfò alákọ̀ọ́kọ́ ni ẹ̀kọ́ lọ́mọdé òṣè wa gbogbo iṣẹ́ rẹ̀ kò ní ní tẹ̀wọ́ gbà náà bá sì gbà ó lè wọ̀ nánà sọ ibùl bídà àti màlàún wọn lẹ́ni tí sì bídà wọn ni ọlọ́run ti ṣe pèlè wọ́n mọ́ ní àwa u màlàún ẹni tí ń gbó ń bídà sílé tí ń náwó fún oníbídà tí bídà fi ń spread àwa u nìyẹn bàbá olówó àwọn àwọn bàbá olówó tí wọ́n jẹ́ igi ìtẹ̀yìn fún fún oníbídà àwọn sponsor oníbídà Eh, wọ́n ní anabi ní mal'un ọlọ́run ọba aláṣẹ pèlè wọn anabi ní wàlà anallahu mọ̀ ní àwa muhditha anabi gbogbo ẹni tí máa ń gbóhùn bídíà láàyè tí ń fi rí bídíà rẹ̀ spread táwọn èèyàn fi ń gbọ́ bóyá ń náwó fún bóyá gbà sílé ọwọ́ eh, sọlé rẹ̀ dọ́fíìsì ọ́fíìsì bídíà òun lọ́sàn kún lọ́wọ́ sá tí bídíà fi ń rọrùn fún anabi lọ́lọ́wọ́ bá sí lọ́wọ́ torí bó ṣe ń kun lọ́wọ́ yẹn òun fi ń paná súnà mi gbogbo àwọn tọ́lọ̀ ń lò sábà tí súnà fi ń tàka nílùú Abidjan àti bòmíì náà kọ́lọ́ mọ́jú owó tá lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan yín lágbára ọlọ́run níjọ́ ni wọ́n gbé àwọn alùsùn náà ta ní ọ̀nà owó fún wa àwọn tó mọ̀ pé wọ̀nà wọ̀nà wọ̀nà sọ̀rọ̀ wá ní wọ̀nà tó bá ṣiṣẹ́ náà <laughs> yóò òun ṣe wá gba ti wọn ọkàn lẹ́yìn wọ̀nà ẹni tí sọ pé dákun mọ́ wọ̀nà sọ ọ fẹ́ràn rẹ ní àbókò torí wọn kò fẹ́ máa ṣiṣẹ́ ní ìbàjẹ́ kò fẹ́ túwọ́ níbi ìbàjẹ́ wọ́n máa ń sọ yẹn àmọ́ lẹ́mìí ẹ̀yọ́ máa yá mi owó tí lárúbáwá ò lè ná ọyé tí lárúbáwá tàbí ilẹ̀ lárúbáwá ni súnà ti wá owó tí lárúbáwá ò lè ná àwọn dúdú ná tí wọ́n fi ń gbé súnà lárugẹ gbogbo ìgbà ń ṣe iná àwọn kan náà lọ́lọ́run sábà bí kọ́lá wọn jẹ́ òtán lọ́wọ́ wọn àtẹnukọ̀ọ̀kan wa náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta àlùbídà àtọ̀dọ̀ láàlà wọ́n ní ìṣìnà ní bídíà téèyàn bá ti ṣìnà jẹ̀mọ́ ẹ̀ téèyàn ọjà síbi tí lọ wọ́n ní téèyàn bá ti ṣìnà kò ti padà sójú ọ̀nà mọ́ àti tó bá túbá kù bí bídíà lókù wọ́n ní bídíà wọ́n ní ibi tó lágbára dé wọ́n ní ó kéré kẹ́ẹ̀ tó rẹ́ni tí ń ṣe bídíà tí ó wà lóun fẹ́ túbá àfàwọn kọ̀ọ̀kan tó lọ́n bá sànú wọ́n ní kọ́dà ó burú ju ẹ̀sìn ó burú ní gbogbo kaba yìí nìyẹn lóbi lọ torí ìgbésìn ní kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ ni wọ́n ń pè àwọn bá wa níbi tí ó burú sí ni pé ọlọ́tí ọmọ pé kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ̀jọ́ ọmọ òun tó máa mutí bí tòun o alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá alágbèrè ọmọ sọ pé kọ́lọ́wọ́n wọlá agbára rẹ̀ ọmọ òun kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ máa ṣàgbèrè o nítorí pé àwọn rí lẹ́sẹ̀ ṣẹ́rú ń yóò máa sọ pé ìwọ ọlọ́run iṣẹ́ tí ń ṣe yìí ojú ọ̀nà tí mo wà yìí òun náà ní kí gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi ó kú lélẹ́rí torí pé òun ò rí bídí àṣẹṣẹ orí iṣẹ́ sì ni àwọn tó ń ṣe bídí àyèsí orí iṣẹ́ṣẹ àwọn fún ma wòye pé ẹni káwọn máa lọ kàwọ́lá ẹni káwọn máa lọ mòlúdì ní àníbi òṣèlú tọ àmọ́ báwọn bá débẹ̀ àṣewọ́ sádùn àfáwọn àwọn èèyàn ń bomi wọn láti kàwọ́lá dé ni pé ṣẹ́rí ìbẹ̀rẹ̀ rẹ̀ dọ̀là àlà ni tẹ́ ẹ̀ bá wá fi ilẹ̀ dọ̀là láti oṣù kìíní <laughs> yóò tún wá gùn lérí àwọn tó lọ tó láwọn lọ tí wọ́n láwọn lọ mòlúdì ṣé mòlúdì wọn lọ àbí wọ́n dá déjì alẹ́ nígbà wọn dé mòlúdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn ka búrídà wọ́n ka kura wọ́n ṣe wá sí ṣé wọ́n sọ kótókótó tí ipa rẹ̀ bá ṣe kiri <laughs> tí ipa rẹ̀ bá ká <laughs> wọ́n sì máa lọlé ṣẹ́rí nísìnyí wọ́n gbé piano àti gángan táwọn onífújì ń lò àti jìtá kàkàkí ẹsẹ̀ wọn mọ́fìtì ìlú wọn mọ̀lúdè lọ́dún ní wọ́tá ìkó wọlé rí fóònù tọdún tó lọ lọ́lẹ̀ wa ó rí ní wọ́n ṣe bẹ̀ lọ́ fi mọ̀ pé ah, dọ̀là àlà ní lọ́tọ̀ nígbà ọ̀ya bàbá gbé owó lọ́wọ́ ẹ àwọn obìnrin wọn wọ́n sọ funfun wọn ń dúró bọ̀ wọn ń ná wọn lówó látẹ̀lé stage ẹ láì sàwọn lórí ṣẹṣẹ bá nàbì ní ká máa ṣe nìyẹn àwọn ọkùnrin kìí ṣe pé ní káwọn àyàwó kọ́kọ́ jójó tí wọ́n káwọn náà tó wá o wọ́n jọ ń jó papọ̀ ní o ṣẹ́sìn nìyẹn ẹ sọ fún bàbá pé sẹ́yìn tó ṣe tó fi lọ lè pàdé ọlọ́run nìyẹn níbi bẹ́ẹ̀ ànà ni o yọ máa bímọ ni o nígbà wọn lùlù tán jọmọ wọn fara gbára wọn wọn fara gbá wọn tán kí ló kù ẹ jẹ́ mo fẹ́ rí yín tá a bá ṣe tán ẹ̀ tí wọ́n fara wọn fóònù ibo wọn ti pàdé jọmọ ọmọ yá mi wọ́n bá wọn ṣe bídíà orí ìró burú <laughs> má bá wọn ṣe bíbí à à tọ́ ma ṣẹlẹ̀ ọ̀tí ni rọ́ ma dùn tọ́ ma ṣẹlẹ̀ ọ̀tí ni rọ́ ma dùn pé <laughs> àwọn bàbá gbé àwọn náà máa ń sọ wípé tọ́jú àlìkìyàmà tọ́lọ̀ ń bá bí i pé ta ló ní kẹ́ ṣe ń tẹ̀sí ẹlẹ́mi ìwọ ìwọ tó tí ìmọ̀rù wàhálà tó fẹ́ kó nínú sàárè dépò tíjọ́ àlìkìyàmà ló ń fún yẹn garanti pé kánikánni wọ̀ àwọn pípù yẹn wọ́n lálà ọ̀kan ní sẹ́wọ̀n kan náà àwọn sẹ́wọ̀n àwọn ó ní ìwọ lágbájá tọ́lọ́hún wọ́n ma oye tọ́lọ́hún wọ́n ma mo ní ọlọ́run fún ọ ní ọmọ lásìkò báyìí a sọ pé lá ìlàhà ó dìgbà tí ọba lóyún ká tó ní ìlàlá ẹ̀dá kò sí ọlọ́run pẹ̀lú rẹ̀ dá ìgbà tí ń fún yàn lóyún tí ń fún yàn lọ́gbà <laughs> tọ́kàn débi dìbìtì náà ni níbi bẹ́ẹ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ́sàbà fún wọn mọ̀nà ẹ̀yọ́ máa yá mi àlùbídí àtúntò àdì ilà tẹ̀fọ́ríkì umma nínú àwọn aburú bídíà ni pé bídíà máa ń yà wá kò ní jẹ́ kí àlèwọ́mọ̀ papọ̀ sójú kan sá papọ̀ sá lé papọ̀ láì fi bídíà lẹ̀ bá a ti máa bá a lọ táyé parí nu ìwọ ni kò tètè mọbi tó ṣe kíni tọrùn sí táyé parẹ́ bá a ti máa wọ̀ tìmú nìyẹn ìjọ ìṣù yóò ṣe máa lọ nìyẹn alùsùnà alùbídíà lè parí ìjà níjọ́ tíjọ́ parí níjọ́ táwọn bá fi bídíà lẹ̀ tí wọ́n sì fi bídíà lẹ̀ kí ni wọ́n máa ṣe wọ́n máa ṣe súnà gbogbo àwọn tá a ní àkíra wa máa ríra wa máa yìí náà gbogbo àlà padà tó máa pàdé mo ti fojú mi kẹlò mí sí ọlọ́run ọmọdún yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ sì ni wa àyùkọ̀ tó lọ́wọ́ fi bídíà lẹ̀ oníkẹ́mi ọwọ́ mo lùdí mi lẹ́mi nídìí bẹ́ẹ̀ wọn níbi dí àwọn ìyá àlùmọ̀ ni o yóò yẹ bí ẹ̀gbọ́n àtàbúrò bàbá àtọ́mọ kálukọ́ ọmọ ṣe tẹ̀lé ọ̀tọ̀ọ̀tọ̀ ọba ń ṣe súnà ọmọ lóhùn ṣe ọmọ ń ṣe súnà bàbá lóhùn ṣe bídà ni o kàfi bídà lọ́dá wà lálẹ́ kìí sàwà o àwọn jàmáà masalasi almusajara wọ́n tó bá dé pé àwọn kan ti gbọ́ súnà yìí nínú yín àwọn kan àwọn ò tí gbọ́ yìí sẹ́lẹ̀ yìí tẹ́tí gbọ́ yìí gbọ́ yìí yẹn ẹ máa ṣiṣẹ́ lédè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ súnmọ́ ẹ fẹ̀rí hàn ẹ fún proof ẹ máa ṣàdúrà fún kọ̀rọ̀ sẹ́wárí àwọn yẹn wọ́n padà mọ̀nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run sẹ́rẹ́ àwọn kan bẹ táwọn takú pé mọ́sálásí wà yí fẹ́ ó ti ẹ má gbé súnà wò bí àwọn ọmọ àdúgbò sì ti gba súnà ṣé wọ́n máa lọ lè kírun ní àdúgbò míì ni sẹ́rú mọ́sálásí yẹn kò sí kankan tó dá wàhálà alẹ́ ń bẹ̀ tayọ pé ẹ àwọn tí wọ́n ń ṣe bídíà tọ́lá yìí lẹ mú dá nábì ò mú wá èyí lẹ mú wá náà ló jẹ́ kí kọ́rọ̀ ọmọ jọra wọn mọ́ àwọn bàbá mi ń bẹ tọ́jú pé àníyàn wọn dáa àmọ́ súnà yóò ti kílẹ̀ sí wọn ẹ wà á máa fún wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ máa fẹ̀rí hàn wọn ẹ máa bí ẹ̀rẹ́ ìwò tá ànábì ní aṣọ ń e, eléyìí tí wọ́n ń ṣe yìí kọ̀ dáa látara bẹ́ẹ̀ àwọn náà padà mọ̀nà àmọ́ tí wọ́n bá mọ̀nà wàhálà ni o wàhálà yẹn ta lọ́dọ̀ alẹ́ jẹ̀mọ́ àwọn oníbíbíà fàyín tànà sáàtún fi ṣe ọlọ́run bá ní tẹ́ ẹ̀ bá ń jiyàn lérí kankan fàdùdúhu ila Allah wa rasul ẹ̀dá padà sínú àlùkò náà tàbí sí àfa àfa ẹ̀yin méjèèjì ẹ̀wọ̀n mọ́ṣáláṣí ẹ̀wọ̀n takora yín ẹ̀yin àgbàlagbà ẹ̀ pè wọ́n àfa wọ́n ní lẹ́dàbìlì kọ́ni ìta fẹ́ ṣe lọ́tùnla ọ̀dà àbí da ọ̀yá kálukú ẹ̀ lè kó wa tẹ́ ẹ̀ bá ti máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ní lójútu yin ìsìláàmù mọ́ṣáláṣí ṣẹlẹ́ni tí wọ́n ní oye yóò wá lọ sí kò ní wá mọ́ àbí kó sì jẹ́ pé tó bá padà dé yóò kàn kó àwọn ìrújú kan wọ́n ran wọ́n ran ah, àlìtìkáàfù làwọn mọ̀ sẹ́yìn bá ń wòrò lẹ́dá tó lè kọ́dìrì àyídájọ́ ìdájọ́ lẹ́dá tó lè kọ́dìrì ni pé ọ̀sán fáwọn yẹn pé ọmọjọ́ yẹn ẹnìkan ò sí mọ́ òru yẹn lẹ́yìn Allah kí ló wọ́n parọ́ tán kí ló ń parọ́ fún. wọ́n wá dìde mọ́fìlà ọlọ́ọ̀lọ́ lẹ́dá tó lè kọ́dìrì onídìí ah, onídàádúrà ọwọ́ adóhùn àwa ní kò bí àfa pé ẹ̀dákùn sí mi ni àfa ò ní á ah, ọlọ́run nìkan ló mọ̀ ọ́ a kàn pé lè nítorí àwọn àwọn gánàmù àwọn tán pé gánàmù nítorí àwọn àgùntàn tán bẹ ládùúgbò tí tá fẹ́ gba tọrọ kọ́bọ̀ ní ọwọ́ wọn tí bàbá bá wá sọ pé ọ̀dà mo mọ̀ ipe mi ni a wà ní fún wa lẹ́rìí tọ́lọ́wọ́n bá aláàfin fi ní hàn tá a ti mọ̀ pé èmi ni níta níbi ọmọ lọ́sọ̀pọ̀ ọmọ ó di kèfèrí nídìí bẹ́ẹ̀ alukurani lẹ́mọ̀ alàjà láàrin yín lẹ́ẹ̀fì sinmi mọ́sálásí àtàkìsì níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kálọ̀ lè jìnà sí bídíà bídíà máa ń dá conviction lẹ̀ ẹ̀ àfóònì eléyìí ní kọ̀bá súnà mú nǹkan méjìlá anábì sì filẹ̀ fún wa kìtàbàlá wà súnà tààrọ̀ súlìhì anábì ní súnà mo filẹ̀ fún yín o àtàlẹ̀ Qur'an òun lẹ́ẹ̀mọ́ fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn yín tó bá fẹ́ dàrú méjèèjì ní kẹ́kọ́ sínú mọ́sálásí lẹ́yìn náà bídé àwọn aláburú ni àwọn tí wọ́n ń ṣe aláburú náà ni wọ́n anábì ní wà ṣàlàlẹ̀ umórí múdàsátùhà anábì ní aburú ni bídé àwọn tí wọ́n ń ṣe ń kọ́ kí ni wọ́n jẹ́ kọ́dà kó ní ìwà dáadáa kan náà àwọn ìwà dáadáa ẹ̀rọ àwọn bídé àmì ìtọ́jú wàláhì ìmọ̀ gbàlejò ní máa ń gbàlejò ẹrù ní bídíà mi tọ́jẹ́ pé ọ̀yàwó ní máa ń ṣe sára ẹrù ní bídíà mi tọ́jẹ́ pé máa ń sokùn ẹbí pọ̀ ṣé ẹ rí gbogbo dáadáa ti ń ṣe ìyẹn oyé kọ̀yọ́ kù nínú aláburú yẹn nítorí pé ṣé ẹ rí yìí tí kọ́mọ wá ṣe gbogbo kọ́mọ wá ṣe opposite gbogbo dáadáa ti ń ṣe yẹn kọ́mọ ṣe bídíà ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ torí lẹ́yìn ẹ̀bọ bídíà lókù bídíà lọ́wà lókè gbogbo kàbá ìrùzùnú ìwọ́n tó gbé ẹ̀sìn mi kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ó ti dàgẹ́rù níbi bẹ́ẹ̀ kọ́lọ́mọba aláàkọ́mọ́sà sí wa mọ̀nà wọ́n ní I ma àríṣẹ́ ṣe lára àwọn tó máa ń ṣe bídíà nínú àwọn àdánwò tí máa ń kà wọ́n nìyẹn látara orúkọ àlìjànú tó máa ń fúnra wọn ya tọ́mùtọ́mà ya ìlú ya dámdámà ya ìlú ya mọ́síkà ya ìlú ahamusakaku aláwòyásù gbogbo ẹ̀ pátápátá orúkọ orúkọ àlìjànú kò sínú sóra kankan kò sínú àyà kankan kò sínú àdéhùn kankan níta àbá ti rí lọ́nà méjèèjì ìta ló gbé kalẹ̀ jama èṣù èṣù yóò wá ṣetán yóò lára òun gbóná ìmí yóò máa wúwo gúwe ìmí yóò máa rìn bí wèrè tẹ̀síbà um, fifteen tẹ̀síbà twenty lọ́rùn green white yellow purple gbogbo ẹ̀ ló kó sára yóò wá lo ìgò yóò lògò ìgò mẹ́rin. <coughs> yóò wá fi sí gbogbo ọwọ́ yóò lo aago bíi mẹ́fà aago ọwọ́ mẹ́fà yóò wá wọ sọ́ọ̀kì rẹ́dì sápá sẹ́sẹ̀ ọ̀tún yóò wọ gírìn sí ẹsẹ̀ òsì yóò wá ta àtùpà lágbo kan ọ̀sán ẹ̀dàkùn nílẹ̀ Yorùbá kí làwọn máa ń torí àwọn bẹ́ẹ̀ wèrè ni ọwọ́ ń ṣe bí wèrè ó sì ṣe gbogbo ẹlẹ́ ó tún lọ lé lé ọ̀làdọ̀ ìyàwó rẹ̀ ọ̀tọ́jú àwọn ọmọ tó gbá bí iṣẹ́ lọ ó tún kejì ànábì ògbẹ́sìn wèrè wa o ẹni wá fẹ́ ya wèrè kọ́ ya fún rẹ̀ kọ́ má pè ní kíni kọ́ má pè ní kíni kọ́ má pè lẹ́sìn ẹ má dẹ̀ sùrù mọ́ àwọn yẹn lọ obìnrin ṣe o àtàwọn yẹn ra mọ́tò fún ọtán kọ́lé fún ọ nípa lédè aburú yẹn ọ̀hẹ́ àwọn ṣe ha àti ṣe hù alùbídíà wọ́n ní ọmọ bá àlìjẹ̀nu ṣe yóò máa korúkọ yá bá ń fàlájù yá bá ń fàlájù àdìta ní jẹ́ bá ń fàlájù ọlọ́lá àlá ní jẹ́ bẹ̀ bá ń fàlájù wọ́n kàn worúkọ burúkú kan wọ́n lè sọ lọ. Ah, bídíà bídíà ah, ẹ̀yin tẹ̀ ṣe bídíà rí ẹ̀ lè máa tẹ́ ń pè bídíà. tábàdí máa sọ̀rọ̀ bídíà á lò ọ̀sẹ̀ kan tí táṣẹ̀ máa sọ lọ́dọ̀ ibi tí kan yẹ burú dé. ọ̀pọ̀lọpọ̀ bídíà yìí wọn kankan oògùn oògùn lóògùn tààrà oògùn ẹlẹ́bọ kan náà ní sọ nínú àwọn bídíà lẹ́kọ̀ọ́ sọ pé ẹ̀yin wá dé ẹ̀ sọ fún wa pé kò sáṣìírí mọ́ àwọn bàbá wa tí wọ́n ń sọ dẹ èyí tó dé pé wọ́n dénúgbó oyé wọ́n dénúgbó tí wọ́n bá dénúgbó yẹn àwọn ẹranko burúkú bẹ́ẹ̀ àwọn àlìjẹ̀nú bẹ́ẹ̀ nǹkan tí wọ́n wá ń lò lẹ́wọ́ á ní kọ̀ dáa mọ́ ẹ dákun ẹ dákun kí ni bàbá ọlọ́dẹ ń lò ṣé bákọ́ra ni <laughs> wàláì kì í ṣe bàbá ọlọ́dẹ tó ní ká máa lo ohun tí ń lò yìí sẹ́ oyè ṣé súrọ́tù falaki àti nasi wàláhì kìí ṣe bẹ́ẹ̀ ọ̀fọ̀ ni ká máa tẹ̀sù ká máa pa àwọn àdìjọ náà ni sùúfì ó sóògùn o àwọn díẹ̀ ń ṣe ọ̀pọ̀ wọn olóògùn ni wọn. èyí tó ṣe mòlúdì lọ́dún kan tó ní ẹni bá fẹ́ lówó kọ́ wa lọ lè wá ojú màálùú mẹ́rìndínlógún ebi mòlúdì ti ń ṣe tó fi fún ọ náà burúkú rẹ̀ ó tún pọ̀ sí ọ̀dọ̀ nínú ilé tí wọ́n ń ṣe láyé wọn nìyẹn we know them má sùn mọ́ wọn o wọ́n bà àrísìkì rẹ̀ jẹ́ èmi ètò lu àfọ̀ṣẹ́ tọ́ba ní àwọn eh, fẹ́ rí ọ wá <laughs> mọ̀ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ dípò táfọ̀ṣẹ́ mú ọ wọ́n máa dáwọ́ lẹ̀ wìrìwìrì ah ó ní mo fẹ́ràn àwọn bàbá gan o kò sì fẹ́ràn bàbá eh, àṣàṣe bàbá ló ń ṣe kí òun ló mú ah wọ́n ti àwọn olówó lérí ba alùpùpù dà pẹ̀lú àwọn àṣàṣe tó le gbogbo bá fẹ́ gbà ní ọ̀kánjọ́ kan yóò sọ fáwọn èèyàn ó ní òun lè tí ọ̀rẹ́ òun òun wá dọ́dọ̀ ọ̀rẹ́ òun ọ̀rẹ́ rẹ̀ yìí olówó kan wá kí òun jẹ́ òun jẹ́ làbí ó ní ìwọ́n àjòkólẹ̀ olówó yẹn dé ọ̀rẹ́ òun wá bùn kankan lọ́wọ́ ní kọ́mọ lọ́lẹ́ la fúnjọ́ méje pé lẹ́yìn ìjọ́ méje kọ́ padà wá òun wá sọ fún ọ̀rẹ́ òun pé ní tó bù lé lọ́wọ́ ó sì bù lóhun náà lọ́wọ́ ebi kọ́nà ó fi sí kí nǹkan ó fi ṣe kí ni kí nǹkan fi dá ni àwọn ni irú tí yóò lè jẹ́rú ẹ̀ ẹ̀yin ò lówó lọ́wọ́ náà ẹ̀yin ò lówó ọ̀ndà kan sẹ́nu tọ́ ọmọ tí wọ́n kù síbẹ̀ ha owó rẹ̀ tán wọ́n sìn ọdẹ lu yín dẹ́dẹ́ wọ́n sìn ọdẹ rẹ̀ báyìí tó pé a ti padà sílé tí wọ́n mọ̀ pé dákun ẹ dákun ẹ dákun ẹ dákun bóyá alẹ́ rí kankan tá a fi sànú ẹ̀ ogún ọdún ló lò lábìjà ogún ọdún owó ń bẹ lọ́wọ́ ìfẹ́lẹ̀ wọ́n gbà ní. à wọ́n rìn síbi alùbídà bá wa o ẹ̀yọ́ màá yá tọ́wọ́ wọn sọ fún ìkejì ẹ̀ pé ó ní ààyè ò lè lórú ẹ̀ pé àwọn olówó ni wọ́n máa ń lórú ẹ̀ nítorí òun gbére lọ́wọ́ yẹn tóun ní kó lè lò yẹn bó ṣe wà yẹn gbogbo tóun bá béè lọ́wọ́ ẹ̀ ni wọ́n máa fún un nǹkan kan ni ó di lọ́wọ́ bóyá òun ló kú àbóhùn lòun kú. àtọ̀hún ní òun ò lè lórí ẹ̀ lóòótọ́ ee eh, àwọn ni wọ́n bá ṣe lóbó gan kò sí kankan tí wọ́n gbà lọ́wọ́ aburú tó jù báyẹn lọ ń bẹnu bídíà wọ́n ṣe bídíà ní ẹ̀bí ọlọ́run ní jọ́sẹ̀ níparí ọ̀rọ̀ mi ó náà ni pé wọ́n ní súnà ìlànà bèbí kalẹ̀ fún wa wọ́n ní tá a bá ti ń ṣe bídíà á máa pa súnà rẹ̀ òkúkú wọ́n ní ká ṣe sàdákà járíà fún wa bí tó wà ní súnà wọ́n fi yìí ìjìdáwò wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin ká máa kó ma níjọ́ keje wọ́n fi jọ́ kẹjọ wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ àdẹ́bìnrin Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká máa lọ ìtìkáàfù ní Ramadan bá ku mẹ́wàá ká máa lọ sí ìbádà lóru òru mẹ́wẹ̀wàá àwọn fi dẹ̀rábìlì kájí wọ́n fi ṣe kíni wọ́n fi parẹ́ gbogbo tí wọ́n dákalẹ̀ láyé ó ní súnà tó ká máa ṣe ń bẹ̀ wọ́n wá fi bídíà yẹn para súnà yẹn rẹ̀ nínú àwọn òfò tí ń bẹ nínú bídíà nìyẹn lẹ́yìn náà níparí ó ní pé ẹni tí máa ti ń yakọ̀ ànábì tí ń ṣe bídíà ọlọ́run ti promise pé fìtínà ni ó bá jáde láyé gbogbo àwọn tí wọ́n ń takò súnà lánàá wọn ò tán dáadáa gbogbo àwọn tí wọ́n ń takò súnà lẹ́nu wọn ò sẹ̀mí dáadáa ìkan ń bá wọn o àdáwọ̀ ń kan wọn o látọ̀dọ̀ ọlọ́run ní sì ti torí àyà ti wà ti sọ fún ayé pé ẹni bá ti ń takò súnà wọ́n dẹ fìtínà sí i àbá súnà ń jíṣẹ́ ọlọ́run ọba ìwọlọ̀ wọn dàlám ọlọ́run fìtínà rẹ̀ ọlọ́run ọba ní falyahdhari alladhina yukhalifuna an amri an amri ọlọ́run ọba ní gbogbo èèyàn ẹ̀lẹ́ sọ́ra yín kẹ́mọ́ yapa Muhammad an tusiba ń fìtínà tẹ́ ti yapa súnà tẹ́ bídíà ẹ̀ máa retí fìtínà aw azabun alim ọlọ́run bá ní àfikẹ́ mọ́ni tí ìyà nígbà ní kíyà eléyìí náà ti tó tẹ́yìn fi mọ̀ pé a máa ń jìnà sí bídí àní súnà là á máa ń sékíní ilẹ̀ a máa ń ṣe sọ́tún nùrù àyà sí tẹ̀lé àti báàbò ti sáré bídí à kí ló dé ti bídí à wá pọ̀ láfíríkà Burkina Faso Ghana Benin Republic Nigeria Togo oye Kaula Senegal ó wà ní Cairo ó wà ní Cairo dáadáa bídí à rẹpẹtẹ ó wà ní Morocco káàkiri gbogbo ayé Afghanistan gbogbo àwọn Pakistan wọ́n ní India gbogbo ayé wọ́n ní bídà pọ̀ bẹ̀rẹ̀ pínlẹ̀ fà á wọn alákọ̀ọ́kọ́ tí bídà fi pọ̀ Abidjan bí ń kọ́ inú ẹ̀yin súnà àti àwọn bídà àwọn olópọ̀jù àwọn oníbídà lọ́pọ̀jù torí pé àwọn oníbídà ni wọ́n kọ́kọ́ wọ̀lú wọ́n sì wá spread dáwà bídà yẹn wọ́n dẹ̀ ń bomi sí wọ́n náwó sí wọ́n tún wá pé yóò tún gun pléènì wá ṣe bídíà wá lọ bídíà àwọn kan àwọn jòkólẹ̀ owó ṣẹ́ owó gùn wọ́n ní àwọn ṣetán láti náwó ẹ̀yọ́ màá yá wọ́n ní fìtínà ládìí ní tó fa alákọ̀ọ́kọ́ ní àyìnbọ̀kan nípa ẹ̀sìn ọlọ́ àwọn èèyàn ọ̀rá yìí fún kéwú kò jẹ́ kí wọ́n mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run fẹ́ ẹlẹ́ẹ̀kejì ìtìbáwòlá hàwà àwọn tí wọ́n nímà nínú wọn àwọn spread ìdídíà nítorí ìfẹ́ ẹnu nítorí kí ni ìfẹ́ ẹnu ni pé àwa pa ojú ọ̀nà àwọn bàbá tì í ẹ̀yin ọmọ yín tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni o àmọ́ àwa ò lè ṣe é nítorí pé àwọn bàbá wa tí wọ́n dá ìta ń ṣe yìí lẹ̀ àfẹ́ dójú tì wọ́n àfẹ́ sọ fún wọn pé wọ́n wà lérí kíní lérí àánú ẹ̀wọ́ ikú bàbá wọn ni wọ́n fẹ́ gbà kú àwọn bàbá sì lè mọ àwọn lè mọ̀mọ̀ pé ó dáa káwọn ti bá ti wọ́n lọ wọ́n ní àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa ìṣe bẹ́ẹ̀ eléyìí náà fà fi fọ́nká ẹgbẹ́ ẹ má jà kú olójú ọ̀nà àwọn àgbàlagbà ẹ má jà takò àwọn àgbàlagbà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ó bù dúnìyà ìfẹ́ ayé ìgbádùn wà nù bídíà ọmọ jẹun tó wọ̀ ọmọ mu tó wọ̀ ọ ṣàti gbójúlé pé tọ́wá ti fún ṣòwò ládìyà ọlọ́run ti ṣe kíni ọlọ́run ti fẹ́rẹ́ jẹun àwọn ọmọ ara ṣe tó bá wù ọ èyí tó jóbìnrin ọmọ jayé yóò máa bọ́ra lẹ̀ yóò máa lọ́bi tó wù àmọ́ tó bá ti dé nusúnà kọ̀ rọrùn ò ní náwó torí kárí mi àwọn yẹn sì fẹ́ náwó torí kárí káwọn yẹn lè bá rí wọn gbogbo àwọn kan yẹn ó fà ti bídà fi fọ́nká nígbà wọn bá ní aláàjì ẹ̀dìdé owó yẹn pọ̀ sí bàtà fìdí lọ́dún tí ń bọ̀ ẹ̀ tẹ̀lé àkàbáyé ẹ̀ tẹ̀lé àkàbáyé ẹ̀mí mọ̀ sọ gbogbo àwọn tó wà mẹ́rin náà àwọn náà ti kó jẹ làwọn náà bá dìde ìfẹ́ lákùnrin ṣe fún mi náà irọ́ ta ni irọ́ ta torí níparí òun náà ni pé ti di ńkọ́ ó ti di ńkọ́ ó ti di iléeṣẹ́ táwọn èèyàn ń gba bẹ̀rù owó lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ ní wákàtí wákàtí wọ́n wá rò pé táwọn ọba ṣe bídíà yẹn mọ́ òṣè ó kí ni òṣè táwọn mọ̀ pé nídìí gan sí wa sọ́lọ́ ní fìtínà òde inú fìtínà lò sí tóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe yẹn wọ́n wọn bẹ̀rẹ̀ àwọn ọba ọba Allah ọba alágbára nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ lédi súnà nàbí wa Muhammad gbogbo àwọn táwọn súnà lọ́kàn kọ́lọ̀ mọ́sá jáde malẹ̀ náà kọ́lọ̀ jáde wọ́bẹ̀ àwọn táwọn wà ń bẹ̀ kọ́lọ̀ mọ́sá jáde àwọn ìyá wa àwọn bàbá wa àti gbogbo àwọn alárìsìkì tí wọ́n gbé ètò yìí lárugẹ pé àníṣẹ́ àwọn ọmọ fọ́n súnà ká àwọn ọmọ fi àrísìkì àwọn paná adébọrẹ àwọn ọmọ fi paná bídíà wọ́n sì wọ́n ń gbé kalẹ̀ wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án lóru àwọn míì àrísìkì ọ̀pọ̀ àmọ́ wọ́n nára wọ́n lọ wọ́n ń bọ̀ wọ́n ń kọ́ga àwọn míì ń bẹ́ lé àwọn míì ń bẹ́ lé bó ṣe fowó ránṣẹ́ lòun náà tún wá gbogbo àwọn táwọn wá táwọn lọ gbogbo táwọn lọ táwọn lọ káàkiri yẹn sẹ́yìn pé owó lánàá owó ní tán lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run kọ́ wọlé agbára àtànú ọba rọ̀sáàkù kọ́mọ́sà fún wa ní ọ̀rọ̀ tí ò ní tán kọ́lọ́run ọba aláà kó fún wa ní imán kó fún wa ní ìbáàdà tó gbádùn kọ́lọ́run ọba aláà kó fún wa ní àlàáfíà ara kọ́lọ́run ọba aláà kó já máa ta iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́run ọba aláà kó já máa ta àwọn tọ́lọ́n ti gbéga láàrin wa kọ́lọ́mọ́ sọ wọn kalẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń bẹ láàrin ọlọ́run bá fa wọn náà sókè àwọn tó ń bẹ ń sàlẹ̀ tán àti èdè kan sí ọlọ́run sínú fáwọn náà ọlọ́run ọmọdé wọn fún mọ́tò ránṣẹ́ sí wa ń bí o ìgbé máa bọ̀ wálé láti jọ ìgbà tó wà rí kankan sí mọ́jọ ṣẹlẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run já kó ẹrù ọlọ́run já kó ẹrù gbogbo dáadáa tẹ̀yìn máa múbọ̀ láti rìn àjò ọlọ́run mọ́sà fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ máa jẹ́sìn wọ́n bọ́ ọlọ́run máa jẹ́sìn ọ̀bọ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo gbogbo àwọn àlùfáà pátá mo ṣàdúrà fún kọ́lọ́mọ́sàjọ́ da fẹ́ni kọ̀ọ̀kan yín àdáwò tẹ́yìn fi tó ń pèpè sínú bídíà kọ́lọ́mọ́jọ́ ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba gbé yínga ti báyìí lọ ìlú yìí kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ gbogbo àwọn tó ń darí wa kọ́lọ́mọba tó wọn ṣe gbogbo àwọn tó jẹ́ elétò ọlọ́mọsàbà fún wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń sáwùtán lọ tán bọ̀ ọlọ́mọsàbà fi bárakà ṣiṣẹ́ wọn فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم